عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيت أسواتنا إلا لا يتنسى كما لوري التربية إليتي هو ìṣe ọjọ́ kẹta nínú oṣù Ramadan ti hijira fourteen forty one gba ọ̀nà ìbánisọ̀rọ̀ tayélukára látẹ̀síwájú tàbí láti fi ti àti dúró tẹ́lẹ̀ àti sàlàyé bó ti ṣe pàtàkì wípé kí ọkùnrin tó fẹ́yàwó nítorí pé tí èèyàn bá fẹ́yàwó èèyàn ti gbé ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ní ojú ọ̀nà àti bímọ nítorí pé ọmọ náà lánàá tá a máa tọ́ sọ́nà tá a máa kọ́ ní dáadáa tá a máa lé jìnnà táì dáa. ọmọ náà lákọ̀ọ́ ẹ̀kọ́ tó dáa tó yè kóró láti jẹ́ sábàbí tí àlọ́mọ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi pọ̀ ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa ká máa fẹ́yàwó ká máa bímọ nítorí pé àwọn fi púpọ̀ wa àwọn fi ṣe sáàrì níwájú gbogbo àlùmọ̀ tó bá di lọ́la gbẹ̀ngàn ìyáàmù. a ti ṣàlàyé nípa àwọn àròyìn eléyìí tí ó yẹ kí ọkùnrin kó máa sọ kó máa wá lára obìnrin ṣáájú kó tó di kó fi ṣàyà nítorí kéèyàn má bàa lọ gbégbékúgbé kéèyàn má bàa lọ gbé jombo wọn àròyìn tí èsì tọ́ka sí títí tá a bá ríru rẹ̀ ní ara obìnrin irú wọn làwọn obìnrin tó yẹ kí a fẹ́. tẹ̀yẹ ká fi ṣàyà irú wọn ká tẹ̀sà wọ́n jẹ́ ìyá fáwọn ọmọ wa léyìí tí ọlọ́run lè kádàrà pé kí ó wáyé láàrin àwa àti wá àwọn obìnrin bẹ́ẹ̀. lónìí a tẹ̀síwájú láti bí àwọn àròyìn ilé ìjọ ẹkọ obìnrin náà máa tóun náà fẹ́ fi sọkọ tóun náà fẹ́ kó jẹ́ bàbá fáwọn ọmọ tó wọn padà bí tọ́lọ̀mbá kádàrà pípọ̀ mọ́ wà láàrin wọn. nítorí pé obìnrin àwọn náà ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bá àwọn ọkùnrin báwọn náà ti fi lẹ́tọ̀ọ́ lórí wọn. ọlọ́run ẹlẹ́dàá wa ó ní wàlẹ̀ hùn nà mithlu alladhi alayhinna bil ma'ruf. وللرجال عليهن درجة والله عزيز حكيم àwọn obìnrin àwọn ní ẹ̀tọ́ lórí àwọn ọkọ wọn irú báwọn ọkọ wọn náà láwọn ẹ̀tọ́ lórí wọn lórí àwọn ọkọ wọn ìdí ni kìí sọkùnrin nìkan lẹ̀sìn Islam ló fún ní ẹ̀sẹ̀sà nípa atalẹ́ni tí o lè fẹ́ níyàwó bẹ́ẹ̀ náà lóbìnrin Islam fún náà lẹ́sà atalẹ́ni tí o lè yàn lọ́kọ léyìí tí ń bà ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbọ́yé burúkú tó wà láwùjọ wa jẹ́ nípa pé. bàbá mi ọkàn lè ti tipátipá kó fi mú ọmọ rẹ bìnrin fẹ́ nìkan tí ó wù ní ìgbà tí ọmọ ti tayọ ọdún irú ìta lè fẹ́ni tí ọba wà nílùú rẹ lọkọ síláàsì nítorí pé tí ọmọ bá ti dàgbà tó ti dọmọge ìsìláàmù gbà káwọn fi tipátipá. Tipa káfí mú fẹ́ni tó ṣe pé òwú ambẹ́sibọ́sí pàtẹ́ wàá gbódìdì èèyàn á gbé lọ báyàn á pé àwò sàrà sàrà àbáwò láì ṣe mọ́tà gbogbo àwọn àwà burúkú yẹn wọ́n máa ń sábà forí pa burúkú sílẹ̀ nínú àwọn mọ̀lẹ́bí àti ìdílé eléyìí tó ṣe pé irú rẹ̀ kì í sábà parẹ́ láéláé irú obìnrin bẹ́ẹ̀ wọ́n ilé ẹnu ọ̀rọ̀ nílé ọkọ wọn tọrọ bá ṣẹlẹ̀ tó náà bá fẹ́ dá sí i wọn lè gbé lẹ́nu sàn ṣé kíni ọ̀bọ náà jọyìn ìwọ ìyàwó sàrà àwọn ọmọ tírù ìyá yẹn bá lọ bí nítorí ó máa fi ròyìn wọn náà nù pé àwọn ọmọ ìyàwó tán fún bàbá wa ń sàrà nù subhanallah islam wọ́n ní kóbìnrin náà kọ́ tẹ̀sà irú dání ọ̀jọ̀ pọ̀ fún ọ. nítorí tí ò bá sírò àǹfààní yìí á rí i pé ọ̀rọ̀ lẹ́gbẹ́tì tọrọ tà ìtọrọ kóbìnrin náà máa sọ pé tí mo sọ pé mo fẹ́ fẹ́ ọlọ́kọ ni tí ò bá ti ti bàbá mi tí mo sọ pé òwú mi ni àbá dánwò àìrọ́kọ tó mú mi gbà fún ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí kílù rẹ ọmọba ṣẹlẹ̀ ó lè bá a mọ̀ pé ibi tó ti ọlọ́run ìgbà náà lọ wà ẹni tó wù ọ́ ọ náà ló fẹ́ islam fún ọ láǹfààní kí wọn náà tẹ̀sà àmọ́ àwọn ìròyìn tó wò ní láti fi fẹ́ ẹni tó bá fẹ́ lọ́kọ alákọ̀ọ́kọ́ ad-dinu wal-khuluqul ẹ̀sìn àti ìwà eléyìí tó sunwọ̀n nítorí gbọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith eléyìí tó sọ pé alimami Tirmidhi àti Ibn Majah gbé jáde lọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu. أني إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعل تكن فتنة في الأرض وفساد عريض النبي صلى الله عليه وسلم أن يعني ذلك tó bá bá yín sọ̀rọ̀ kóun tó sì jẹ́ ẹni tó ṣe é pé ẹ̀sìn rẹ̀ ẹ yọ́nú sí ìwà rẹ̀ ọba yín láàmú ẹ yá àfọmọ yín fún o ẹ fún kó fi sáyà ẹ gbà lọ́kọ fọmọ yín bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ tẹkùn fìtínà tó ń fẹ́ ọrùn àríkí ọ̀tẹ̀lẹ̀. títí náà ṣẹlẹ̀ lókè pẹ̀ wọ̀fẹ̀sẹ̀dùn àárín àti ìbàjẹ́ tí ó tí ó gbòòrò. nínú àdìsí yìí wọ́n nǹkan méjìlá náà bìsọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ tọ́ka sí kóbìnrin ọmọ wò nígbà tí ó bá lọ́kọ àti ìwà ọkọ pàtàkì á mọ ọkùnrin yìí ní mùsùlùmí àwọn òsè mùsùlùmí ó kọ́ lásán ni àbí mùsùlùmí ti ń sojúṣe rẹ̀ nínú islam ṣé mùsùlùmí tó lágbọ́yé ẹ̀sìn ni àbí mùsùlùmí aláìtakàmà ṣé mùsùlùmí bá ti ti báwọn bàbá wa pé wọ́n ń ṣe làwọn ọmọ ṣe lọ ni àbí mùsùlùmí kí lọ́lọ́run wí kí lànà bí sọ kí ni lànà àwọn aṣíwájú wa rere tó o gbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí nítorí pé gbogbo èèyàn náà tó jọkùnrin tó bá gbádùn sí nǹkan kan máa dà láàmú iná ni yóò máa gbìyànjú àti sọ pé wọ́n fẹ́ yàwó oníkálukú ó sì máa ṣèṣe pé májẹ̀mú táǹbùkátà lára ọkùnrin tó fi lè dé ọkọ fún obìnrin tí wọ́n fọmọ fún kọ́ máa sọkọ fún un ó pé sára torí náà kọ́dà wọn tó ń tẹ́ dànù mọ̀ngbà tó ṣe pé tí wọn bá wò fínífíní wọn sì béèrè dáadáa ó ṣeéṣe kí èèyàn wọn parọ́ fún yín kó ń sẹ́sìn ó sì jẹ́ pẹ́lẹ́sìn ó ṣeéṣe kí èèyàn máa dẹ́ma ó ń jẹ́ ọmọlúàbí àwọn àwárí lọ́wọ́ àlọ́dọ̀ wọn màdó sì jẹ́ pé ni ẹ̀ẹ́máyé tó ti ṣẹlẹ̀ rí nù gbèsè ayé gbogbo ní sùfí lẹ́yìn ó sì máa mà ó ń gbé àwọn àgbésẹ̀ kan ó fi ń sin àwọn ahlu sunna jẹ láti ìgbà tó ti pẹ́ lórúkọ ni tó ń fẹsẹ́ òun ti gbọ́ ikú kò ní gbà láti fẹ́ lómi àfẹn tó bá jẹ́ ahlu torí ẹ̀ ó ti wọ́n lọ sáwọn ìdánilẹ́kọ̀ọ́ àwọn ahlu sunna òun náà ìmúra rẹ̀ ló fi fi ń jọ ti àwọn ahlu sunna ìsọ̀rọ̀ sí rẹ̀ ó fi ń jọ àwọn ahlu sunna nítorí tó tọ́yọjú ikú nǹkan fẹ́ nìkan tó sì ti jẹ́ pé òun ahlu ló fẹ́ fẹ́ wọn àfi ní kọ̀ ẹgbẹ́ mọ̀nàfíkì lélẹ́yìn àti gbọ́n nípa tẹni tó ṣe pé ọ̀daràn gbọ̀n sí ó tún gé sókòtò gẹ́wù gbogbo ẹ̀ wọ́n mọ ní ojúgun ọ̀tá ẹ̀ kókó sẹ̀ ó sì fi fi ọmọ ọlọ́mọ gbàtọ́ wá fẹ́ ìyàwó tí wọ́n jọ́ tí ìyàwó wọlé náà ni. ọba wọ inú ilé wa ó wá báyàwó lẹ́nu tó ti fá irun gbà tí ẹ̀wù rẹ̀ sì ń wọlẹ̀ ètí ah, rí kí ló ṣẹlẹ̀ báyìí báyìí àpọ̀ǹsẹ̀ rí gangan náà nù ó ti tọ́dún mélòó tó ń ti ń dárún gbà sí nítorí kí wọ́n lè bá àrí ọ̀fẹ́ irun bàbá ò kí ló ń fẹ́ fi ipò wo ni rògbọ́n wà mẹ́sì wọ́n ń sálù súnà lédè kúkú subhanallah obìnrin tó bá ṣe kí ni ó kó pọtí kó fọ ọmọdé dè má ibùsùn ọba sùn tó bá wù ọ ọmọ lọ ní subhanallah ẹ wò jàmbá jàmbá tó dé mẹ́sì bẹ́ẹ̀ni ìgbà yẹn ti sọmọ lọ́àbí lọ́jọ́ pọ́ ọmọkọ́ mọ́ni tó ti ya gara wa wọn náà lè máa sèse ẹni tó ní tìjú nígbà tí ọba fẹ́ yàwó ẹ̀yin ò ní mọ̀ pé orí ìyànjú àti pé kí obìnrin kọ́ bọ́ sí lọ́wọ́ ní tìjú àtọmọlúwàbí ọ̀daràn máa ní kété tó bá ti di kí wọn fi rọ ọmọ nílé lọ́wọ́ tán káàbọ̀ síbi ìyá káàbọ̀ sọ́dọ̀ àṣà káàbọ̀ sọ́dọ̀ ọmọ abú bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn máa dà lọ́dọ̀ àwọn ìyàwó tí wọ́n fẹ́ wọn. gbogbo àtàlẹ́ ti sọ̀rọ̀ lọ́wọ́ àti sílẹ̀ wọn sọ báyìí bọ́ọ̀lù àtẹ̀tẹ̀ mọ̀ pé eléyìí ó ń tẹ̀sí báwo la ti fẹ́ mọ̀ pé eléyìí ó níwà ìbéèrè láti ìbéèrè láti á fọ̀rọ̀ wá lẹ́nu wò á tún béèrè lọ́dọ̀ àwọn tó bá mọ̀ lóòdà ìmọ̀ sí o irú èèyàn wo ní tó bá sọ nípa rẹ̀ yóò jẹ́ ká dá mọ̀ á sì tún wò àwọn tani ń bá rìn tani ń bá ṣe عن المرء لا تسأل وسل عن قرينه فكل قرين بالمقارن يقتدي má béèrè nípa èèyàn ọ̀rẹ́ rẹ̀ ní kò béèrè nípa rẹ̀. nítorí pé gbogbo ọ̀rẹ́ kí máa wá òkọ́sí ọ̀rẹ́ rẹ̀ ni ẹ̀rọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ti ń bá rìn lọ́mọlúàbí a ṣe pé ọmọlúàbí lélẹ́yìn náà yẹ kọjá ẹ̀rọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ti ń bá rìn lẹ́ni tí ń sẹ̀sìn a ṣe pé sẹ̀sìnsẹ̀sìn jẹ Islam ní ká wò tọ́lọ́lá irúṣẹ́ wò lẹ pé ń ṣe tó gbé mọ́tò wa ní àbórin tẹ̀ wá àbọ̀kadà náà ni torí tó bá pé ń dáwọ́ nìyẹn tẹ́ ti torí rẹ̀ àbọ̀kan nínú àwọn nǹkan yẹn tẹ́ wá ti torí rẹ̀ tẹ́ fi fọmọ yín lọ́kọ nítorí dájú ni pé ń tó súnmọ́ náà ni pé ọmọ yín ó lè bá yá pàdé èèyàn á máa yá mọ́tò láti lọ bóbìnrin sọ̀rọ̀ ọ̀fẹ́ wọn a máa yẹ̀wù gan wọn a máa yá ago wọn a máa yá bàtà láti lè bá àfirọ́bìnrin tàjẹ́ láti tàjẹ́ tàmú gbàtà bá tó wá rí tàmú tán tiẹ̀ bà nù tẹ̀mẹ́tì ọ̀jẹ́ pé àwọn kẹlẹ́ ayé yẹn oní ọjọ́ yín lójú ẹ̀yin obìnrin ẹsìn mẹjọ jọ yín lójú ẹ̀yin òbí àwọn obìnrin ẹsìn àti ìwà bákan náà sábẹ́ẹ̀rì nípa eléyìí kò sínú pàǹtọ́kùnfin èèyàn kò sínú pàǹtọ́kùnfin èèyàn kí ẹgbẹ́ ti ṣẹlẹ̀ bí arábìnrin kan láyé anabi muhammed sallallahu alayhi wa ó nílẹ̀ anabi muawiya. ọtọrọ kún fẹfẹ ni Abu Jaham òun náà tọrọ kún fẹfẹ ni ewu ni nfẹ láàrin àwọn méjèèjì anabi sọlọ lọ àlè sallam òní amma Muawiya فصعلوق لا مال عنده وأما أبو جهم فلا يضع العصا عن عاتقه torí Muawiya ń tálákà kò lówó lọ́wọ́ tó abuja ha Jaham pọ̀pá kìí wọ́n kìí wọ́n alẹ́jìká rẹ̀. alákòókò sanabi sallallahu sọ pé tálíkà ni kò lówó kò túmọ̀ sí pé tálíkà náà ní rí ìyàwó fẹ́ àmọ́ eléyìí ní í pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan pàtó èwo ni mú láàrin àwọn méjèèjì bàbá ní lágbájá ni ọmú mọ́mú támẹ̀dò láì jẹ́ pa sọ ìdí tó fà ó lè máa wò pé àṣàlàyé tó lè yọ. ìmọ̀tálákà náà níyàwó ìbẹ́ ti rí arákùnrin tí wọ́n láwọn pé ọmọbìnrin tó múra rẹ̀ wá fànàbì sallallahu alaihi wasallam kó ń bọ ànábì láàrọ̀ òun tánàbì wò látòkè délẹ̀ sànàbì gbójú síbòmí sísọ abẹ fura mà pé ànábì ò ní jẹ tó ń fi wá sọ pé o torí pé ah, àwọn yorùbá kan sọ pé ẹnu nìfà wà náà bá sọ̀rọ̀ ọkà gbẹnu lọ òfètè mété òwì kankan kí lóun àṣefẹ́ mọ̀ pé kankan wù ọ sọrọ ló máa sọ pé o èèyàn tó wà ń bẹ̀ náà ó lè wọ ẹlòmíì náà tó ń O wù ọ̀hún obìnrin òsì sọ pé kò wù ó nítorí pé wọ́n ti mà sí gbogbo àwọn sàhábà làwọn ọmọlẹ́yìn ànábì sọ̀rọ̀ bá àìsàn náà àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì àwọn gbàgbọ́ yẹ̀sì takọ́tabo àwọn lẹ́nu kan bá fẹ́ ṣe ìṣe tọ́ta pẹ̀kọ́tà ànábì ń ń wọn sì bí ẹni náà dáadáa náà bí ọgbà àwùjọ kò wọn ní gbọ́rọ̀ ìfẹ́ náà lò wọ́n tẹ̀lé. ọmọbìnrin ọ̀tá kú màtó lówó ọ̀tá títí tí ọkọ gbogbo ọkọ lọ́wọ́ wa o sábà fẹ́ kó lòun ọ̀fẹ́ síbò ní wọ́kọ̀ rárá o sọkọ gbogbo ọkọ lọ́wọ́ wa ṣùgbọ́n àná bì gàngàngàngàn lọ́fẹ́ kọ́fẹ́ o òun wá wo nǹkan tí ó ṣẹlẹ̀ wípé bí òun ọba láǹfààní kánábì ọ̀fẹ́ òun tó ń bá sì láǹfààní àti fẹ́ni kánábì bá fọwọ́ sí orí tó ń bẹ̀m̀bẹ̀ ìdí nu tó fi gbà. gbogbo bákùnrin ti ti sọ pé wọn ní akí lọ fẹ́ fún sọ̀dá pé ó ní aṣọ tí mo dàbòra iná aṣọ ẹyọ kan náà sí ni ọkè tó bá fún un sí lọ́wọ́ léwò kan balil insanu ala nafsihi basira ìyẹn dára rẹ̀ mọ̀mọ́nà ojú èyàn fọ́ síra rẹ̀ ọmọ bó ti fi lè rẹ̀ lẹ́nu ọmọ kó fi tọrọ kó fi sábẹ́ bù ambọ̀sibọ́sì kọ́bọ̀ wọ́n aràn ọmọ padà á lé pé lọ́ba múnáíwá lábẹ́ bù ọ̀dájú kọ́ fẹ́ fún ọmọ wàhálà yìí nítorí tó bá délé yóò tu gbogbo òbùsùn tó bá gbé sókè tí ò rówó àwọn tó lè mú abẹ́fẹ́lẹ́ kó fi ya kàtífà pé báyà inú kàtífà lẹ kó sí yẹn máa tún ti pé gbogbo fùtùfùtù lọ jáde àárò torí pé téèyàn bá ní téèyàn bá kó lé rẹ̀ àìsínú lé kò tíyàn lọ́nà láti mà bí mo ní bí nì. sọ arákùnrin yìí kásá máa pé kò gbọ́rọ̀ fún àdáni lọ wọlé wò òsì kankan lé tí ọmọ àgbẹ̀ àná ọlọ́wọ́lé ọba gbọ́n gbọ́ délé orí kankan ọ̀padà wa kókò sí kankan tó ẹlẹsẹmẹsì wọlé ọ̀hán tẹmẹmẹmẹ hàdí wà nkankan fún kódà kó ṣe pé góòlù rin tẹ́ntí pé haramu ni ká lo góòlù rin nítorí pé lẹ́yìn wọn kò ní xọ́tẹ̀mù ṣẹ̀tọ́n òrùka ṣẹ̀tọ́n ni. òrùka rin òrùka ṣètọ́n anábìsọ ńlá ti máa wá nǹkan kan tó fún kọ́dà kó sọ òrùka ẹ̀mí ìyẹn ni pé wá nǹkan kan kó fún gbogbo bó ti lè wù kí nǹkan náà ọmọ ìjà máa nǹkan kan tó àmọ́ tó lè dowó nítorí ni ọ̀tọ́ ká lò ká fi sọ a lè tu kó kúrò gbowó ẹ̀ ọlọ́run ò rí nǹkan kan ẹlòmíì náà tún lè wà nù àwọn sàhábà tóbìnrin yẹn náà wò àmọ́ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nítorí pé naha an-nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam an yakhtuba al-muslimu ala khutbati akhi ànábi tẹ́lẹ̀ wọ̀ kọkùnrin kan bóbìnrin sọ̀rọ̀ lórí kọ́ba sọ̀rọ̀ kó wọ́n lórí ọ̀rọ̀ tí ẹnìkan ti sọ ṣáájú tiẹ̀ gbóbìnrin yẹn kò ń fẹ̀tẹ̀ nítorí pé tí àyèrú rẹ̀ bá wà kò sí tàbí ṣùgbọ́n wípé àárín àwùjọ máa dàrú àìgbọ́ra ẹni yóò ti pọ̀ jù láwùjọ wa torí ẹ̀ náà ti sọ pé ó sì tó hàn níbi anna al-mar'ata qad rakanat ilayhi kóbìnrin yẹn ti jẹ̀gbẹ́ sọ́dọ̀ rẹ̀ pé tọ́ba fi bọ́ sí òun náà ló wọ́n fẹ́ yẹsẹ kí wọn ṣe sọ̀rọ̀ ní jàǹpátá pé ta ni èmi sí ọ èmi sálá sọkàn ọjọ́ gbáyàwó tiẹ̀ lọ síwájú anábì mọ afẹ o wọn kó lóṣù o kò wí bẹ tó ókè tí ọkùnrin yẹn bá dé lóṣù wọn sọ fún wa nípa abókùnrin náà ṣe rí wọn sọ pé lówó lò wọn sọ pé lọ́lá lò sásìmà. So, wípé majority àwọn èèyàn láyé táwa ń sọ àtọkùnrin àtobìnrin wọn náà ń kọ aláìní lọ́pọ̀lọpọ̀ lórí ẹgbẹ́ àtẹnìkan bíi anábì sallallahu alaihi wasallam lérò tó ní sáà lè ṣe sọ̀lẹ́ àti tawbil wahid sáà lè wọ́ṣọ ẹyọ kankan fi ṣe sọ̀lẹ́ anábì ní àhà sallallahu alaihi wasallam pé ọ̀pọ̀lọpọ̀ yín aníjọ aṣọ kan lọ láyé kí ni ìbéèrè tó ń bẹ bẹ́ẹ̀ náà ni ẹ rí i Ummu Salama radiyallahu anha ọ náà ṣe béèrè nípa pé sóbìnrin lè fi aṣọ ẹyọ kan ṣe sọ̀lẹ́ jọ́kẹ̀ jẹ́ aṣọ gbàgbẹ̀rẹ̀ tọ́wọ́ alátòkè délẹ̀ tí ò sí nǹkan kan tọ́wọ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oníjọ́wọ̀ tẹ́lẹ̀ torí jẹ eléyìí arákùnrin yìí ọ náà padà mgbati tí tonti pé ní àti ọ̀dà kí ni nǹkan tí wọ́n ní súrà báyìí òkè tó ọmọ ọmọ kà ní mímọ̀ ká pé wọ́n gbé ibi tán kọ sílé ọ lọ́wọ́ ọ̀wá ń kà ní àbọ̀ ha ó ní híhá ni mo ha ànábì sallallahu alaihi wasallam á sọ yìí pé zawwajtukaha bima ma'aka min al-Qur'an mo ti fi ọmọbìnrin yìí fún ọ pẹ̀lú tí ń bẹ pẹ̀lú rẹ nínú al-Qur'an eléyìí túmọ̀ sí fún àwọn aláìní náà níyàwó àwọn aláìní àwọn náà níyàwó so ṣùgbọ́n a rí i bí Islam nǹkan tó lò níbi ọ̀rọ̀ ti Fatima tó wá sí béèrè pé Abu Jaham àti Muawiya afẹ́fẹ́ òun òun náà ni pé ìwà àti àtúwáyé ìṣẹ̀lẹ̀ kan tó ní ti pẹ̀lú àwọn èèyàn kan pàtó ni wọn generalize ẹ̀ ambosigbọ́n ti pẹ́ nìkan àmọ́ ti sẹ̀rí lónìí nípa ẹni tó bá ti jẹ́ tálákà tó bá jó lóṣì kò yẹ kó rí àwòfẹ́ torí pé anabi sallallahu alaihi wasallam ń sọ fóbìnrin tó wá bá kó má fẹ́ Muawiya torí pé aláìní kò tó fi sẹ̀rí ìbá nàbí yìí kan náà ló tún fi ìyàwó fún ẹni tí ò kẹ́ ní nǹkan kan láyé ju aṣọ tó fi sára lọ torí ẹ̀ níbẹ̀ yẹn ìgbà tí wọ́n bi anábì lè rà anábì sàlàyé wọ́n lélẹ́yìí tó lóun fẹ́ fi ọ̀pá tó yìí tálákà ní kò lówó sọwárí Abu Jaham kìí ṣe pé tálákà lò òun lówó nítorí pé àìsọ nípa pé aláìnílò náà ó túmọ̀ sí pé n tó sẹni àkọ́kọ́ òsì òun àmọ́ lálébù àlébù yẹn ni pé nwa wọn léjìká rẹ̀ ń gbogbo gbà wọ́n ní eléyìí jẹ́ àmì pé kìí gbélé wọ́n àjò ń gbogbo ìgbà ni lórí arìnrìn àjò nígbà tí wọ́n àjò yóò gbé pọ̀pá kọ́rùn yóò máa lọ yóò bá àná ti mọ̀ láwùjọ àwọn fúlàní gbogbo àti máa ń lọ tọ àwọn ẹlòmíì sọ pé kinayatun an ikisẹ́rì bọ́ọ̀bì min huli zawjatẹ nígbèrú eléyìí ọmọ lu obìnrin lọ́pọ̀lọpọ̀ ẹni tí kò pé ìwọ̀n ní èjìká gbọ́dọ̀ àwọn tó túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n lágbára bíi tala kọ̀kọ́ pé innahu kathirul asar tó máa ń rìnrìn àjò lọ́pọ̀lọpọ̀ kò sì sítùmà nípa alọ́kọ bíi aláìlọ́kọ ọkọ ìgbélé kí ló sídìí ọmọ ọlọ́mọ kalẹ̀ sí ó ti ẹ̀ ń gbélé ọ̀wọ́n àwọn òkú ti sídìí ẹ̀ kalẹ̀ ó wò sẹ̀ kan ẹbí àwọn míì yẹn fẹ́ kó níyàwó ìyàwó tó ní ìlú kan náà wọ́n jọ ń gbé o ìyàwó àmọ̀ sọ pé ó lè má yọjú sọ́dọ̀ òun títí ọ̀sẹ̀ kan tó bá sùn wá ó lè wá ní ẹ̀yìn sọ̀láàtì làásù tí bá fi ń di pé mọ́tòrìkù fẹ́ wọlé báyìí wá pé òun tún níbi tó ń lọ níbi tó òní bínú ni òní tó kíni òní bínú jojúmọ́ òní bínú òní bínú ó fi wá máa jẹ́ pé bí òṣùpá méjì bí òṣùpá mẹ́ta kò tiẹ̀ tú aṣọ lára àyàwó rẹ̀ láti ìgbà tí ìyàwó ti sinú láti ìgbà tí ìyàwó ò sì lè mẹ́nu bá nǹkan tí ọkọ yìí ń ṣe fún pàtó yóò fi di pé ìyàwó ń sọ ọ́ jáde ó ti sún òun òun ti fẹ́ yálè gbogbo àwọn tó bá lóye wọn ti màtúmọ̀ ní tẹ́wọ́ sùn sọ irú àwọn eléyìí bá láǹfààní pé wọ́n ní ọlọ́kọ̀ àbí ètò òkun jáde ká bá wọn ṣe jáde kan ká irú ìta máa ń ṣe nísìnyẹn tó lè fi ìyàwó rẹ̀ sílẹ̀ tó a lọ fa bí ẹ̀mí yóò ń jẹ́lu yọ lọ ó tó padà dé ó tó padà dé wọ́n lè máa gbúrò rẹ̀ ikú tí wàá mú ngùnú láti mú ngùnú wọ́n tún lè ikú ti dé Congo Brazzaville ah, láti Congo Brazzaville níbo la tún wọn o wọ́n ní wọ́n ti dé Makodisho Makodisho báwo àwọn àlùtáwọn bàbá rẹ̀ ò dé rí wọ́n tún lè gbá láti bẹ̀ ọ́ wọ́n ti wà ní Nicaragua la ilaha illallah kí ló dé kí lẹ̀ ń wá ká wẹ́dẹ̀ àbáwọn sọ àtẹ́sẹsẹ nù lọ́dí ọlọ́wọ́ tààlà ewédè. so irú àwọn ilé ìyàwó wa sọnù tọmọtọmọ àwọn máa jìyà wọn tún máa mú mi yá tó wọn náà tó gbọ́rọ̀ tó gbọ́n gbàtí wọn náà lọ fẹ́ lọ́kọ ó kúta láì rẹ́ni tọ́ lólobó wọn náà sọ fún ọpẹ́ tó fẹ́ fẹ́ yìí jáde làwọn máa jáde òun ẹgbẹ́lẹ́ o wọ́n ẹ gbélé o wọ́n ẹni tí máa gbélé yóò lè máa bọ́ ọ yóò lè máa bọ́ ọkọ̀ ẹ̀yìn rẹ tí máa ń hún ọ tó fi ní máa fẹ̀yìn fi gbó ògiri bí ẹran ìwọ́n sọ pé ah, ẹni tó wù ọ ni ẹ o ẹ kìíní kan alábàápẹ́ wà tiẹ́ o ẹni tó bá ti ní kọ́ ọmọ pẹ́ kọ́ ọmọ pẹ́ o lè sọ̀rọ̀ ara ẹ̀ kàn gá má parẹ́ má parẹ́ sẹ́ńtọ́ fẹ́fẹ́ kò sí wàhálà tọ́ba ti yà tọ́ba ti nǹkan mi má kéwàá bẹ́ẹ̀ nìkan kan torí pé ntọ́mọ bá máa jẹ kì í pa lọ́rùn kì í sì pa lójú torí di eléyìí anabi sallallahu alaihi wa sallam wọn á sọ fún arábìnrin yẹn pípé sórí má fẹ́ Muawiya má sì fẹ́ Abu Jaham nítorí àwọn àléébù ń bẹ lára wọn sọ pé ẹ̀ẹ́dì ní lè pẹ́ fúnra yín nínú ìdùnnú èsìkò ànábì ń wosẹ́ o ìwọ bàbá wosẹ́ wosẹ́ o torí ara rú rẹ nu wọn ò ní gbẹ́sìn yé wọn á máa lo ìsìláàmù kọrí nkọ̀dí ẹ̀ẹ́dọ́rí dánábì rí náà ni pé eléyìí ò lówó ó sì hàn sí gbogbo ẹ̀ ẹ̀ẹ́dì ò lówó kò sí gbé pamọ́ kò ní ìdí sábì òfò eléyìí kú mọ́ pọ̀pá ni kálukú náà rí pé ń gbé pọ̀pá ká kéé gbélé àmọ́ òsàmà ní سامة ابن زيد حب رسول الله صلى الله عليه وسلم ابن حبه ẹni tí ànábì nífẹ̀ẹ́ sí tó tún jọ́ mi ẹni tí ànábì fẹ́ràn oníkọ́fẹ́ obìnrin yìí ti gbà ọfẹ́ Usama ibn Zayd radiyallahu anhuma torí ẹ bẹ́ẹ̀ náà ni àwa náà á béèrè tẹnìkan bá wá tó lóun fẹ́ fẹ́ ọmọ wa ẹnìkan ọwọ́ lóun fẹ́ fẹ́ wo obìnrin náà á béèrè ń parẹ́ kí lẹ máa ń pa alágbájá kí ni tí ẹ rí sí ìwà rẹ̀ báwo lẹ̀sìn rẹ̀ ti ṣe rí hmm. irú àwọn ẹni tá a sì fi wọ́n jẹ yàn gidi wọ́n ní jáwọn èèyàn rádaràda àwọn ẹni tó jẹ́ alábòsí àwọn òpùrọ́ tí èso tọ́ àní bí wọ́n lè rò eléyìí ń bẹ́ẹ̀ nu tẹ́sí Islam tó ti àyọkúrò rẹ̀ nínú pa ń sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa sísọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa haram ni ó dà gẹ́gẹ́ bí ká dá òkú ọmọ ẹ̀yà wa ká dá dùbúlẹ̀ láàrin wa ká wá yọ fọ́ọ̀kù yọ̀bẹ tí ká máa jẹ́ mi ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumu ó dájú pé gbogbo alákòrìrà bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lẹni tí máa ń sọ̀rọ̀ ẹ̀yìn tí wò lè má sọ ńjọ́ kan láyé o ẹlòmíì tó bá ti sọ̀rọ̀ ẹ̀yìn ńjọ́ kan kò tí ì gbádùn ẹnu ọmọ ajajẹ ni inú tún máa rún tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ òkú mbete ẹran ọmọlàkejì rẹ̀ ní ọba rí kó ń gbádùn ní ọba rí pé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ nínú sọ̀hún. So iṣẹ́ rẹ ló ń kó dànù dáadáa rẹ ló ń bu ẹni tó fẹ́ràn torí pé ẹni tá a máa sọ̀rọ̀ rẹ lẹ́yìn láì dáa ẹ pé a fẹ́ràn rẹ kò lè jọ́ rẹ wa pèkè alóté tó a máa kó ọrịa rẹ fọ́tà rẹ ìdínú dáa sọ pé téèyàn bá rí i pé kò sí tàbí ṣùgbọ́n òun ò lè sẹ̀mí láì sọ̀rọ̀ ẹ̀yìn bàbá àtìyá ni wọ́n sọ̀rọ̀ wọn láì dáa tí fi jẹ́ pé lọ́jọ́ gbẹ̀ndàlùkì yẹn àmọ́ wọ́n kàn fọ́ kó ládàá rẹ̀ wọ́n bọ̀ kó fún wa ni ó fi béèlì wọn káwọn wà lìjẹ́nu ládàá rẹ̀ ti tán àìdá rẹ̀ ò tí tán wọ́n kàn kó àìdá tí wọ́n ó kóru wa ni káwọn lè ba àrọ́nà lọ àbùrọ̀ ajẹ́kọ́ta rẹ̀ ló ń bùn ní ládàá àbùrọ̀ jẹ́kọ́ta rẹ̀ ló ń ṣe lóore ọ̀gbádùn ọ̀dà tó pé nǹkan ṣe ọ ṣùgbọ́n Islam ó ṣe àyọkúrò àwọn kankan tó ní kò sí ọ̀rọ̀ ẹ̀yìn nínú ẹ̀ wọn náà nírú ẹni tó bá wá gbàmọ̀ràn mo róbìnrin mo fẹ́ fẹ́ ọkùnrin báyìí kọnu sí mi kó n fẹ́ fẹ́ mi kí lẹ́ẹ̀ máa ń pa rẹ̀ nítorí náà bá máa ń pa rẹ̀ sọ ẹ̀ gbọ́dọ̀ gbé pamọ́ ẹ̀ gbọ́dọ̀ gbé pamọ́ tọ ìgbà tó sì wá fi yín léèrè o eléyìí tó wọ́pọ̀ jù òun náà ni kí wọ́n fẹ́ mọ̀ tó ní àwọn ìwà burúkú kan tó hàn sẹ́yìn eléyìí tó ṣe é ṣe kọ́mọ́ hàn sáwà tá à ń béèrè eléyìí tó lè ṣe sábà bíi ká má wa fẹ́ nù a Allah ìlàmìlà àkọ́dọ̀ mùsùlùmí ni ọmọ mùsùlùmí ni kọ́dọ̀ tún alukurani kọ́dà gan ẹ̀dẹ̀gbọ́ sọ́dọ̀ rẹ̀ kẹsà kẹsà rẹ̀ kọ́dà gan ẹ̀sìn pé ẹ sì máa pé ó ń sọkúsọ ni so àwọn kẹtẹ fẹ́ mà ẹnì kan gbà sí arábìnrin yẹn wọn bí anabi sallallahu alaihi wasallam léèrè ìtọ́jà lẹ́bù kálukú là nàbì sọ àìmọye dáadáa ti ń bẹ lára àwọn sàhábà yẹn ṣùgbọ́n anabi ọ̀sọ́ àmọ́ àwọn kẹtẹ mà kíkọjá ìdá tí ó hàn sóbìnrin yìí tó ṣe pé tó bá padà hàn sí ó lè bá lọ́kàn jẹ́ tó ọba wa gbà pọ̀ fẹ̀ síbẹ̀síbẹ̀ tó ń ti gbogbo àwọn àléébù yìí á jẹ́ pé kò sí wàhálà ń bẹ̀ nítorí pé ogun àgbọ́tẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n tẹ́lẹ̀ ìbá yé wa ẹni tí ọfẹ́ fẹ́ yà wò tó bá tó bá lọ bá obìnrin tó bá sọ̀rọ̀ fẹ́ àbọ̀ lọ bóbi ọba sọ̀rọ̀ kó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ọtọkùn béèrè lọ́dọ̀ àwọn èèyàn tó bá mọ̀ bóòlù ẹ̀ mọ alágbájá sí nígbà tí wọ́n bá wá sàlàyé ẹ wá pìtọ́ ẹ ṣeun tó ẹ bùkátà láti pé abájọ abájọ kí ni abájọ tìyín ni pé wọ́n ti sàlàyé fún yín ẹ̀yin ni kẹ́ wá lọ decide kẹ́ gbégbèsè tó bá wù yín láti gbé lẹ́yìn tòbẹ́ náà lóbìnrin tí wọn náà fẹ́ fẹ́ kó di pé ọfẹ lọ jìnnà lórí ọ̀rọ̀ rẹ̀ béèrè lọ́dọ̀ àwọn tó bá mọ̀ kódà kó tó sọ fún pé mo fẹ́ fẹ́ ọ béèrè lọ́dọ̀ àwọn tó bá mọ̀ lágbájá kí lẹ mọ̀ ń pa rẹ̀ ṣé téèyàn bá fẹ́rù rẹ̀ yàwó ṣé kò ní kábàámà yìí sani tí òun náà bínú rẹ̀ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kí léèrè o yìí sì sani tó ti wo láti fẹ́ tẹ́lẹ̀ náà lẹ́tùn lọ bí yọ ọmọ pé kí ọgbà máa ń lọ yọ ọkọ̀ pé kí ọ lè fẹ́ o le ó lè fẹ́ ẹlẹ́kẹ̀ẹ́dẹ ẹlẹ́kẹ̀ẹ́bú ó le gbó. ìwọ́n bá ṣe ah èmi ò lè fẹ́ ru ilé yóò àmọ́ pé òǹdúpẹ́ òǹdúpẹ́ òǹdùn wọn padà fẹ́. ìwọ́n wá fẹ́ tán wọ́n á ṣe ẹbí ah, báyìí báyìí báyìí ló pé ẹ eh, èmi lè ṣe sùn mọ́ fẹ́ sí náà lára rẹ nì. èyí tẹ́ tèmi náà lẹ̀ kì í sí náà lára rẹ. ẹni tó ṣe é pé yọ sòdodo ọlẹ́bi léèrè eléyìí ò túmọ̀ sí kẹ́ lọ sí ìyàwó torí pé ìyàwó wọn ò lè fi rí nǹkan kan wọn à lè fi rí nǹkan kan ni tí afọ́jú tó bá lọ sinimá sẹ́yìn káàríwo ló ń lọ gbọ́ kò lè rí nǹkan kan bàbá yẹn ń wò ó tún á burú ti afọ́jú tó lọ sinimá lọ ṣebí afọ́jú ọ̀kan ríran ni àmì ti rẹ̀ ń gbọ́rọ̀ bàbá yẹn ń wò kò ní rí nǹkan kan kò ní irọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run nìkan ló máa ń tó pamọ́ o èyí tó ti pamọ́ yẹn kò fi má rẹ̀ kò fi má nìkan kán àfi tó bá wù nínú àwọn àránṣẹ́ rẹ̀ ní máa fi èyí tó bá fẹ́ mà nínú àwọn ìmọ̀ntọ́pamọ́ àkàràmọ́kùnmọ́wá káfẹ́ ni tó lẹ́sìn olópàtàkì o kì í ṣe ẹni tó lówó ẹ̀rí lónìí tí wọ́n bá kó àwọn obìnrin jọ láwọn ọmọdé tó fẹ́ lọ́kọ tí wọ́n bá níta ló wù yín láàrin ọlẹ́sìn àtolówó táwọn obìnrin bá tọ́gọ́rùn ẹ rí i pé ìdá ọgọ́rin ó lé bíi mẹ́ta àádọ́rùn dín kan wọ́n náwó wọ́n nà sẹ̀fọ́ lówó ni olówó máa bá lọ olówó máa ṣe o ìbá ti yà wáyé o ẹ̀sìn kínni ẹ̀sìn kínni sáà máa ṣẹ̀sìn tẹ́lẹ̀ náà ni so ẹ̀ríkẹ́ ẹ̀sìn kò ti tà mọ́ ti pẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ò lẹ́sìn ayé ayé ayé òun náà ní tó dáná sí wọn lójú ẹ̀rí àwọn obìnrin pàápàá jùlọ àwọn ìtọ́ gbọ́ fàárì tí wọ́n fẹ́ràn akásẹ̀fùkẹ̀ lórí òfo yéésù ń lólówó yóò sì máa tètè yé olówó òun ní òǹkọ́ ló lówó òun ní fáàrí tí ó tún ju tọkọ lọ so irú rẹ̀ a máa wo àwọn obìnrin màá pa jùlọ àwọn obìnrin zamani tí wàá dá wáyé ẹ sì rí àbálọ àbábọ̀ rẹ̀ nígbà tí wọ́n bá bó lówó lọ kìí sábà pé kìí sábà jìnnà tí wọ́n tún fi bábà mà padà yọ ọmọ wa bú gbẹgbẹ bó ti ṣe fẹ́ràn rẹ̀ tó ni ó kórìíra rẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ ni ọmọ bú nígbà tí èsì ṣe òdodo síbò rẹ̀ ló fẹ́ olórí bú ọkàn lówó ni kò lè fowó báyàn ṣeré olórí bú ìyá tí ń jẹ wá gan ju tàwọn aláìní lọ kí ni ká ti gbọ́ pamọ́ làlá ń àwọn tá a lówó ẹ̀yin wo ẹ̀yin mélòó lẹ lówó ó lè ẹ̀yin mélòó lẹ lówó wọ́n ní kì í jẹ́ tọmọ ti bàbá kọ́mọ làálà owó ọkọ ṣe ti tiẹ̀ ó lè ẹjọ́ òkú kẹ tó sí kí n jọ kọ̀ọ̀kan tó eléyìí túmọ̀ sí pé tá a bá ti fẹ́ ẹni tó lẹ́sìn kò sí tàbí ṣùgbọ́n gbogbo tá a bá bá pàdé ń bẹ́ẹ̀ kò ní jẹ́ tí ó dùn mọ́ wa nítorí pé tó lẹ́sìn tó bá pè ní obìnrin bá fẹ́ irú wọn ló máa ń ṣọ́ obìnrin irú wọn ló máa ń wá ààbò fún obìnrin nítorí pé kò ní fẹ́ kí àbàwọ̀n ká bàwọ̀n kan kọ́ ta sí aṣọ àlà rẹ̀ yọ máa ṣọ́ ìyàwó rẹ̀ ní iwájú yọ máa ṣọ́ lẹ́yìn yọ máa wá ààbò tó péye fún ìyàwó rẹ̀ olórí ibùkún sí tó ṣe pé yọ wá máa fi lọkulọ yọ máa fi lọ ìyàwó rẹ̀ láì jẹ́ kó ń tì kù láì jẹ́ kó ń tì kù a'udhu billah ẹ̀rí àpèjúwe kan ní ah, àpèjúwe ọkọ tó lẹ́sùn àtọkọ tí ò lẹ́sùn ìyàwó ọkọ tó lẹ́sìn ó sọ fọ́kọ rẹ̀ pé ẹni báyìí báyìí bí máa díjú sóun bí sì máa sẹ́wọ́ sóun gbogbo ìgbà tó ń bá ti jáde kódà ó ti kọ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sóun rí ní káwọn pàdé lóòtẹ́ẹ̀lì báyìí ọkùnrin tó lẹ́sìn tí àwọn rẹ̀ bá ti ń fún lábọ̀ ọ́. àwọn ọ̀rọ̀ burúkú tó gbọ́ yìí àti àtẹ̀jíṣẹ́ àdánù yìí lára rẹ̀ wọ́n máa ma sọ nínú ọ ma bi, ní ọ ma pé irú ranu wọnú irú wọnú ó tún ní ká pàdé lọ́tẹ́ẹ̀lì sọ ìyàwó ẹni tí lè sọ yẹn kátó gbàgbọ́ kí bẹ́ẹ̀ náà lórí ó bá ní appointment ni agotẹ máa pàdé lòtẹ́ẹ̀lì yẹn tó gbogbo tó bá sì fẹ́ wàá comply kótó di pé yóò pọ̀ ya òun fẹ́ gbọ́ pátáǹdì rẹ ẹ̀dàpọ̀ ẹ̀wò ẹ̀wò ẹ̀wò ẹ̀wò gbogbo lẹ́bù gbogbo lẹ́bù títí débi àbọ̀ pátá àwọn tó wá sẹ́ẹ̀tì kámẹ́rà tó hòtẹ́ẹ̀lì tó máa lọ yẹn màá ti bá àwọn òṣìṣẹ́ hòtẹ́ẹ̀lì yẹn bàgẹ́yìn pé yàrá tí yóò bá gbé obìnrin tí ń gbé bọ̀ wá o ẹ bá ní sẹ́ẹ̀tì kámẹ́rà bẹ́ẹ̀ sàwùtò á máa wo ní ti máa ń lọ nínú cctv tó bá ti di pé ó bẹ̀ẹ́ débi kí lóòkè yọ sí ni ó náà pé yes because mo ní láti protect ẹ ẹ rí protection náà ti rí protection àwọn wèrè tó fi wá jẹ́ kó fìyàwó jẹ sílẹ̀ láti ṣe drama débi pé yóò kú dẹ̀dẹ̀ tí wọ́n bọ́ pátá rẹ̀ lẹ́yìn ọ̀sùn yọ̀ sẹ́ni tó lẹ́sìn yìí òun kúkú ní gbà rárárárá wípé kíyàwó òun òun náà ọmọ wa bá a dá pàdé ńpàdé pàápàdé nígbà báyìí lóòtẹ́ẹ̀lì ṣáájú kó tó di pọ́wé ìtọ́gbọ́n iná ni ó gùn létí òfin lọ gbọ́ ọkùnrin tún tó sì ná fún débi tọ́ dáa tí ó nìkan bọ́ọ̀tà tí wọ́n bá bí dáa kọ́ bọ́ọ̀tà òun ó fi ojú rẹ̀ òun ó fi rí ìmà lónìí àtàkùrùbùsù òun rí pòun gbòòsì lójú sísèyàn burúkú ni wọ́n kíní burúkú yìí wọ́n èèyàn dásídásí àyè torí kó lẹ́sìn torí kó lẹ́sìn aláìlẹ́sìn yóò ní já bá dírámà yẹn débi tó lánàá kọ́sà fẹ́ ọ̀wọ́ ẹ̀jẹ̀ tí ó gbó tẹ́sí mẹ́sẹ̀jì gbogbo kíní yóò ti tó láti gbámú lọ́rùn ọwọ́ lórí àkọ́rọ́mọkọ́mọ́lá ẹni tó lẹ́sìn olómọ́bóbìnrin gbé pẹ̀lú dáadáa yàtọ̀ sẹ́ni tí ò lẹ́sìn ẹni tí ò lẹ́sìn ọmọbóbìnrin gbé pẹ̀lú bí òfin dání o torí pé àwọn ọmọ wò pé obìnrin yẹ kó ti kọjá lẹ́bù àǹsàtìtì kí ló dé tó wá ń serú àwọn àṣìṣe báyìí báyìí báyìí báyìí ajẹ́ pé ọmọ ẹlẹ́ni ọ́ tó yẹ kí wọ́n tẹ́ni fún ẹni tó sì lẹ́sìn wọ́n mọ̀ pé yẹn ni obìnrin kún mọ́ for that matter táà mọ̀ pé obìnrin kò dàbí ọkùnrin oríṣiríṣi àṣìṣe wà tóbìnrin lè máa ṣe ṣùgbọ́n tó bá kọ́ ọkùnrin ni tí ò ní ṣe so ẹni tó lẹ́sìn tiẹ̀ yóò tún lè ṣe sùúrù fóbìnrin yàtọ̀ sẹ́ni tí ò lẹ́sìn wà ní lè ṣe sùúrù o sẹ́wọ̀n kí tóbìnrin bá dé tóbìnrin jọ nù ó lè gbé fún gèlè kọ́ máa bú ọ kọ́ máa bú bàbá ẹ̀ kọ́ máa bú yẹ ó ti ẹ̀sẹ̀ má lórí tèmi nìkan òun tún bú bàbá àtìyá mi yóò tún ìpò ní ká dá fáwọn bàbá ńlá ẹ̀ ó tún kúrò lórí bàbá ọ lọ sórí bàbá ńlá ẹni tó lẹ́sìn òun ṣe sùúrù ẹ máa wò pé bóyá bóyá sísẹ̀mù rẹ ti dàrú látàrí pé bóyá ń ṣe nǹkan oṣù sẹ́wọ̀n káwọn obìnrin míì wà bẹ́ẹ̀ sẹ́kú gbàdá máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀wá sì dáàmà sẹ́kú gbogbo sísẹ̀mù rẹ dàrú kọ́dà àwọn nǹkan míì ti ń sọ àtiwà ti ń hù tọkọ bá ń ran létí yọ sọ fún nǹkan ẹ dákun ẹ má parọ́ mọ́ mi èmi ẹnu mi náà bẹ́ẹ̀ ni ẹnu ẹ náà ló fi kọ́ ń bò so tọ́ọ̀bù àwọn alẹ́sìn tí wọn ní tó ti bú tiẹ̀ tó bú ti gbogbo ẹnu ẹ̀ tó ti lé ránṣẹ́ sí ara rẹ̀ tó ti yẹ ẹ̀gbọ́n ọ̀jẹ̀ bú mi bá so àmẹ́nitọ́ lẹ́sìn ẹ̀nà àlẹ́yìn màmá bàbá náà ń gbọ́ wọn ẹni tó lẹ́sìn ní kẹ́ fọmọ fún o ẹ má tara yín dànù ẹ máa sọ fọmọ pé tó o bá mú alùsùnà wà á ní fífún á ní fi ọkùn nítorí àwọn eléyìí wọn ò ní jẹ́ kí o ṣe ilé ayé rẹ bó ṣe fẹ́ torí àfi ayé lẹ́yìn fẹ́ ẹni tí ó mọ ọmọ yín sẹ́sì ẹ̀yìn ọ̀fẹ́ àjàjà tọmọ náà bá tún ti ń sẹ́sì tó padà hàn sí wọn pé ẹni tí bá ń sẹ́sì ní ọ̀fẹ́ fẹ́rù ẹ̀ àwọn tó wá gbójú agan tọmọ wọn máa gbìyànjú gbogbo ọ̀nà láti rí i pé gbogbo ẹni tó bá mú àwọn òní faramọ́ tó bá ti jẹ́ pé ẹni tó lẹ́sìn ọ̀pọ̀ ẹ̀mọ́ yọ ọmọ lọ́wọ́ àánú sòrò eléyìí lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn òbí tí wọ́n á ran rí báwọn ò fi lọ́kọ̀ọ́ nítorí pé ọkọ tó mú wa kò kúnlẹ̀ ń jọtọ̀ wa nítorí pé jìlbáàbù tí ń wọ̀ yìí àwọn ti gbà lágbàdì lọ́rùn rẹ̀ kò sọ́ọ́lẹ̀ tó ó dájú pé irú ọkọ tí ó lọ mú wa náà àwọn ẹni tó ń jọ ń ṣe ẹ̀sìn sàlámù àlékún yìí náà àwọn òṣìṣẹ́ torí ẹ̀ ẹ̀rí tí wọ́n máa dá àwọn ọmọ wọn dúró tí wọ́n ní jẹ́ kí wọ́n lọ́kọ ẹni tó sì ń sẹ́sìn tiẹ̀ tó ń bá nífẹ̀ẹ́ obìnrin yóò pọ́nlé ìyàwó tó fẹ́ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò máa pọ́nlé tó bá di pé ń kórìíra ìyàwó yẹn ẹ rí i pé kò ní sábòsí kò ní sábòsí yóò máa gba àwọn ẹ̀tọ́ rẹ̀ tó di pé ń kórìíra rẹ̀ yàtọ̀ sẹ́ni tó yẹ kíkọ̀ lẹ́sìn yóò lẹ fẹ́ rápọ̀nlé lọ́dọ̀ rẹ̀ bákan náà tó bá kóbìnrin ló kórìíra àti máa bẹ pẹ̀lú ọkọ yẹn tó wù láti máa lọ tiẹ̀ kó wọn fìyàwó rẹ̀ má ọkọ tó lẹ́sìn tó ní dìímú o ní titun láti kọ́ ọmọ wa fìyà jẹ o ṣùgbọ́n ṣe ni ó túlẹ̀ ní tútúlẹ̀ tó dáa nítorí kó fẹ́ tẹ̀ láṣẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa fa imsakun bi ma'rufin aw tasrihun bi ihsan ẹ dì wọ́n mú lọ́nà tó dáa àbí kẹ́ ẹ tú wọn lẹ̀ lọ́nà tó sunwọ̀n torí pé òun lẹ́sìn bákan náà ọkùnrin tó lẹ́sìn yẹn ẹ rí i pé kò ní jàǹbá ìyàwó rẹ̀ kò ní jàǹbá ìyàwó rẹ̀ kó fi ìyàwó sílẹ̀ ọmọ wa lọ pálíkà rárára kò sì ní jàǹbá ìyàwó rẹ̀ nípa kó fẹ́ níyàwó kó tó wá lọ fẹ́ kàn pamọ́ jàǹbá ni fún ìyàwó torí pé ìyàwó ò ní rẹ́tọ̀ rẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀ bó ti ṣe tọ́ ìgbàdá ẹgbẹ́ lomi ni ọmọ gba gbogbo ẹ̀tọ́ yẹn kò ní jàǹbá ìyàwó rẹ̀ jọba fẹ́ ìyàwó yóò sọ fún ìyàwó rẹ̀ ni ẹni tí o lẹ́sìn àwọn ló máa ń jàǹbá àwọn ìyàwó wọn kódà ẹni tó lẹ́sìn kò ní ronú pé kóun sa ìdá síyàwó láéláé nítorí pé gbogbo ìbáṣepọ̀ sẹ́ni tọ́lẹ́sìn máa bẹ́ lómi ṣe yìí máa wáyé ni lójú ọ̀nà pé mò ń wá ìyọ́nú Allah mo sì ń tẹ̀lé súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà wa dà tí ronú kó fẹ́ sa ìdá síyàwó torí ẹ̀ ìmánì sòórò iná làwọn máa fi bá obìnrin gbé yóò sì tún máa ṣe ìran rẹ̀ ni lọ́wọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ olùbásẹ̀mí papọ̀ rẹ̀ pẹ̀lú pípé àdéhùn yóò sì tún máa gbìyànjú láti rí i pé òun ń farò òun kalẹ̀ fún ìyàwó òun ní gbogbo ìgbà níbi àti máa bá a gbọ́ àwọn àbùkátà rẹ̀ níbi àti máa bá a gbé àwọn àkántí tó bá lágbára lórí àti gbé e àti bá a gbé kú kò ní fẹ́ láti máa dá ìyàwó rẹ̀ dára rẹ̀ kó máa dá jìyà rẹ̀ yàtọ̀ sẹ́ni tí ò lẹ́sìn yàtọ̀ sẹ́ni tí ò lẹ́sìn ẹ̀mọ́yé ẹni tí ò lẹ́sìn tó pé àwọn kàkà rẹ̀ lásán tó lè dànù ó ní adébí ah, yorùbá ti sọ pé títí bá bàjẹ́ tó ní dì ní dà wọ́n sì lọ wọ ọmọkúnlẹ̀ lọ́dọ̀ òbí rẹ̀ ìyẹn ni pé nígbà tó gbádùn tó ṣe tó ṣe é jẹ àǹfààní rẹ̀ ìní ń bẹ lọ́dọ̀ àwọn gbàdó sì ti kókò gbádùn yín báyìí tó ti di ìbò ní fútbọ́lá ń dé òun dà padà sọ́dọ̀ yín bẹ́ẹ̀ bá wọn tọ́jú rẹ̀ tó bá tún gbádùn padà ẹ pé ẹ dá padà fún un ẹ rí nǹkan náà ẹni tó lẹ́sìn òní ti bẹ́ẹ̀ ń tiẹ̀ o wọ́n á nínú àṣà àwọn Yorùbá gbàtà àwọn òkúkú lẹ́sìn tó yẹ pé àṣà burúkú yìí náà sáà ní sáà wọ́n ní tí ìyàwó wọn bá sa rẹ̀ pàápàá tó ní í ṣe pẹ̀lú ọpọlọ àwọn Yorùbá wọn yìí sábà fẹ́ tọ́jú ìyàwó bẹ́ẹ̀ wọ́n kàn lọ wà á gúnlẹ̀ lọ́dọ̀ òbí rẹ̀ tó sì dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ ẹ ronú wípé kú ń bẹ Ọlọ́run ẹlẹ́dàá ó sì kó wa dìde yóò gbé wa dìde yóò ṣèṣirò fún wa ní ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo ẹ̀ ló dìde níwájú ọlọ́run ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. àwọn kan mìíràn tún bẹ nínú àwọn nǹkan tó yẹ kí obìnrin ó tún wò tí ó lọ́kọ ó náà ní kí sọ́kùnrin yìí ó sì lágbára àti ṣiṣẹ́ owó bíi tó lágbára láti fi ṣe owó bí lédè kúkúrú só ní tẹlápá nítorí pé orí ọkùnrin ní gbogbo oṣù búlé òun la fẹ́ kó mójútó ìdí àti mú ìyàwó rẹ̀ òun náà sì ni ẹni tó ṣe yí pé iná àti lò ìyàwó ìní bẹ lọ́rùn rẹ̀ tọ́ ìyàwó gbọ́dọ̀ ṣàkíyèsí kí sí ẹni tó fẹ́ fi òyìn tó níṣẹ́ lápá àbí ń tẹ̀sẹ̀ gbolẹ̀ káyé ni nítorí pé ẹni tí ò bá ti níṣẹ́ ní tó súnmọ́ ni pé gbogbo ẹni tó bá gbà láti jẹ́ ìyàwó orú rẹ̀ ọkààbọ̀ tí àgbàlá àgbàlá àtẹ̀ ṣe lówó àwọn oníṣẹ́ lọ́wọ́ nítorí pé ẹni tó bá ti níṣẹ́ lọ́wọ́ ó ti wà lójú nígbà tó ṣe kó oníṣẹ́ lápá ìwọ náà náwó ìwọ náà lọ tọ́jú obìnrin ọ̀hún aníṣẹ́ lápá o sì lọ fẹ́ fẹ́yàwó ọ̀ kò tí ì tó àsìkò kò tí ì tó àsìkò torí pé ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó sọ nínú hadithi tó gúnrégé nígbà tó dojú ọ̀rọ̀ fún àwọn ọ̀dọ́ ó ní yá ma'ashara shabab man istata'a minkum man istata'a minkum al-ba'ata falyatazawwaj nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu alábìíní ẹ̀yin ọ̀dọ́ ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá àti lè bóbìnrin lò gbé ìnáwó rẹ̀ ìtumọ̀ bá àná kìí ṣe pé ọ̀wọ́ bíbóbìnrin lò lásán pé dìrẹ́ ń le rárá ó sì tún lè gbé ìnáwó rẹ̀ kìí sì ṣe pé mo lè gbé ìnáwó rẹ̀ lásán ìdí rẹ̀ ti rọ ó ti kú òkóbó kìí ṣe irú náà ń bá wí nǹkan méjèèjì nítorí pẹ́ lómi lówó yọkàn fẹ́ yàwó fún yàrá ni ìdí rẹ̀ ti fẹ́ yàrá ni àbí mo ń bọ̀ mo ń gárí ẹ mo lẹ́ dákọ́ sòdé eléyìí wá ní tọ́wá wálé ọkọ nìkan ni sọ ìwọ ò ní agbára tó fi lè gba gbọ́bùkátà rẹ̀ nípa bó ti ṣe sọ abẹ́ rẹ̀ ò ní bá a bá ẹ òun náà ni pé o lè bóbìnrin lò o sì lè gbé ìnáwó obìnrin nǹkan méjì ó pàtàkì fún ọkùnrin kó ní láti jẹ́ ọkọ fún tó bá fẹ́ ìyàwó gbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí o nítorí pé ilé ayé tá a wà yí báyìí a máa ń pé hmm, ọ̀rọ̀ afẹ́yàwó afẹ́yàwó ó kún fún àwọn wàhálà tó pọ̀ o àwọn wàhálà àti ìṣòro àti ìpọ́njú tó sì wà ń bẹ yí báyìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ní ti pẹ̀lú owó ni o ó ní ti pẹ̀lú owó torí ẹ̀ lẹ́sìn rí tẹ́lu náà máa kanra burúkú bí ẹni tí nǹkan dá lù sẹ́ẹ̀rẹ́ lómi ìjọ pé ẹ̀rín ní ti rín nígbà tí àwọn bá ní tọ̀ ẹ wọlé wá mo fẹ́ rí yín àbẹ́ rí nǹkan mẹ́ ẹ wọlé wá mo fẹ́ rí yín fúdù ọmọ yìí ti tán èló náà ń ta fúdù one five tọ àwa náà ti jẹun láàárọ̀ yìí kí ló rò pé ká jẹ oníkàmù kọ́ ògì at least àrùn ní hundred naira tọ bàbá ní ká dín àkàrà yóò gbó wájú ká lọ rà lọ ẹjẹ ara ẹjẹ ara ẹwà múdùkan múdùkan báwo ṣé múdùkan ni gbogbo adúlù múdùkan ni gbogbo láwọn àjẹ tí ò ti pọ̀ jù bàbá rà tá a bá lu àwọn èyí tá a fẹ́ lò á tún fi yòókù lé ní èlò amúdùkan òní three hundred náà ni ok one five plus three hundred ó di one eight òkè one thousand so. wọ́n á ní lọ́ra ẹ mówó wá ó ní ni lẹ́yìn three hundred tó alákòó mi kò sí nǹkan ká àti ń bùkátà one eight tàbí one nine àbá yóò bá ti kọ́ dojúrú ó tún dọ̀rọ̀ ọ̀rú pẹ̀lú ẹ̀ ẹ̀yin obìnrin wàhálà yìí ti pọ̀ jù ilé yẹ lóru kọ́ wa ní ńlọ jálẹ̀ ní ńlọ sẹ́kìnì. lórí kíni lórí one nine tí wọ́n gbà kan lánàá oníye tó gbà ń jẹta ọ̀fẹ́ sọmi ẹsẹlẹsì sáni ọ̀fẹ́ lẹmi ńlu ni wà bá bọ ọmọ abá lé ọlù ẹjọ sáni ẹ rí i pé ọ̀rọ̀ owó à tọmọ bá tún á di pé ọmọ sáré ẹ lọ síbi tù ẹ ìgbọràn fún paracetamol ẹ pé ẹ máa ní rárá o ọmọ eléyìí o wọ́n ti ẹ̀fọ́ amísí láàánú ẹ̀sìn ọkọ síbi àwọn náà kúkú dá alẹ̀ torí kí wọ́n má bàa gbowó hmm. ah, ah, ọmọ yọ gbomi mẹ́ta ah, irú ọmọ rondo ọ̀dà kò búrò ẹ má gbé lọ́nà <laughs> wọ́n sì lómi kọ́ ọba two two thousand ó yẹ kó tiwu kọ́ four hundred lọ pé ọ̀dà ẹ̀yin náà ẹ lọ fàásìlà ẹ lọ rà ẹ fàásìlà ẹ lọ rà pure water ẹ fàásìlà. sábà sì ni wọ́n tọ́jú ọmọ ọlọ́mọ wọ́n bá kọ bíìlì twelve thousand ọkùnrin wa wo lóṣù gan èló lòun rí èló lòun rí lóṣù abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ìyàwó náà tún gbé tiẹ̀ náà dé kó wọn bá gbogbo àwọn kan ìwà fúnra wọn fọkùnrin wọ́n dájú pé kì í rọrùn kì í rọgbọ̀ ọmọ bá tún wá di kí wọ́n dàgbà wọ́n lọ ilé ẹ̀kọ́ owó ilé ẹ̀kọ́ ńkọ́ tẹ̀sán kò rọrùn owó lékiw ọ̀rọ̀rùn tẹ̀sán ẹ̀dá sọ̀tọ̀ ọmọ ọmọ ìgbé ọmọ ìgbé dàgbà níbi aṣọ tẹ̀ nígbà tí ọdún bá tó kọjá ó ti di bọ́ǹkù tọ́lọ́ máa ń jẹun dàgbà tòwó ti di ara mi pé àgbo mo tún fowó sí torí ẹ ọkùnrin gbọ́dọ̀ níṣẹ́ lápá o ọkùnrin gbọ́dọ̀ níṣẹ́ lápá àti ẹsọ irú gbèsè tẹmí gbèsè táwọn Yorùbá ń ṣe tẹ pé gbogbo nǹkan ìnáwó iná sanita tẹ pé wọn bá bí má báyìí wọn lè jẹ gbèsè bákan náà Yorùbá wọn ralẹ̀ wọn ti lè kó àwọn ọ̀rẹ́ lẹ́nu jọ ìjọba kọ́lé wọn ti lè kó àwọn ọ̀rẹ́ lẹ́nu jọ Yorùbá ẹnu àpéjọ tó bá tó kalé wọn tó bá sì náwó mi lọ́tọ̀ ilẹ̀ yorùbá yìí láti rí pé wọn kalé ẹ̀tún dáná ẹ̀kọ́ orúkọ pé kí tó bá lọ lọ tó gbogbo orú àwọn kan wọ̀nyẹn kúnlẹ̀ tó jẹ́ pé yọ́ọ̀ máa bí ìnáwó ìnáwó ìnáwó ọkùnrin gbọ́dọ̀ níṣẹ́ lápá ẹ̀yin ò tún wá wò ó ẹni tó lòun fẹ́ fi ọmọ yìí iṣẹ́ wò lòun sí tó àwọn ọmọkùnrin nítorí báwọn fẹ́ fẹ́ yà wò àwọn ìfẹ́kùn bí àwọn léèrè ìbéèrè tọ̀pọ̀ so wọ́n kàn fókọ̀sì lórí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn tó bá yẹ kó lẹ́sìn so yóò mọ àṣàlọ́ àti wọn àti tí mo tí wọn rí sí màṣàlọ́ kò sí èsì àti tẹ̀bílíìgì ó lóun èsì tẹ̀bílíìgì o tó ọ̀dà ṣàlọ́ wọ́n mọ̀ pé wọ́n máàkì one hundred percent iṣẹ́ wo ló ń ṣe ah o ti di akọta ẹ mo dẹ ti graduate but uh, but uh, but uh, what ah, ẹ gbẹ̀yìn náà máa ń torí léde iṣẹ́ wàá lò sí báyìí láti máa tẹ̀mí dáàdì mi ló ń ké tàkùn mi a ah, wò ó sì ṣe tọ́tọ́ fẹ̀yàwó. wọ́n gbọ́dọ̀ ní nǹkan kan tí wọ́n náà ń ṣe. kì í ṣe dandan pé má ti lọ sí skul kí n rí sí ọ́fíìsì. but ó yẹ kí n níṣẹ́ kan tí ń ṣe tí ó fi hàn yín pé áà ah, ah, eléyìí èso mẹ́lẹ́ àwọn náà kúkú ti rí inú gbèsè ayé pé ó lè fẹ́yàwó kọ́tà sórí pọ̀ kà fẹ́yàwó tún ní pẹ̀lú àwọn ìnáwó ìnáwó ìnáwó ìnáwó ọmọ lọ sí ni àbárò Islam ọ̀farama tọ́ kí obìnrin ọmọ bá kí ìyá yóò lọ máa tara rẹ̀ lọ́pọ̀ nítorí kí n láà jẹ torí kí n láà mú kí n lọ mọ jẹ kí n lọ mọ mú torí kọ́ mọ́ lè àrílẹ̀ kọ́ lọ tóbìnrin wọn adẹni tí ó dẹni tí ń gbèrègbè Islam ọ̀faramọ́ o kọ́kọ́ jẹ́ kókò ní ìfẹ́ lápá Islam ọ̀faramọ́ iṣẹ́ wo ló ń ṣe ìbéèrè tó yẹ ká máa bí ọkọ ni kì í sì béèrè tí wọ́n máa bìyàwó kí lọ kọ́ iṣẹ́ wò lọ mọ̀ tó níṣẹ́ lápá àbò níṣẹ́ lápá eléyàn gbàtà yé dorí kodò tí gbogbo nǹkan dàrú iná máa ń bi obìnrin léèrè pé iṣẹ́ wò ni wọ́n kọ́ iṣẹ́ wò lọ mọ̀ òhun ẹni tí ń lọ ibi tí wọ́n ti máa bọ̀ ni ẹni tí ń lọ ibi tí wọ́n ti máa tọ́jú rẹ̀ ni tó bá ní iṣẹ́ lápá tó bá mọ nǹkan kan tó lè máa mú wa kò yẹ kó kàn wọ́n kọ́ torí gbogbo owó rẹ̀ tó bá pa òun náà lónìí náfìlà lásán ni lọ́dọ̀ tiẹ̀ gbogbo owó rẹ̀ tó bá tùjọ tiẹ̀ ni kì í ṣe tiẹ̀ àbùrọ̀mọ́ á béèrè pípẹ́sẹ̀ wò lọ́kọ́ ó ní télọ̀ ni ó ní ah mi ò lè fẹ́ télọ̀ tó ráwọn télọ̀ ti pọ̀ jù ah ìyẹn ni kó o fẹ́ kó máa ṣiṣẹ́ kó máa bọ̀ télọ̀ ti pọ̀ jù kò ní máa rí sẹ́ni tó ẹlòmíì ó ní iṣẹ́ tó ń kọ́ ó ní iṣẹ́ àwọn ẹni tó yẹ pé wọ́n máa bá wọn ṣe decoration níjọ́ tí wọ́n bá ń lọ ìyàwó tí wọ́n bá ń gbéyàwó wọ́n lọ́ọ́ máa decorate ìyàwó tí wọ́n sojú rẹ̀ bí ojú mùsù tí wọ́n ṣe ète rẹ̀ tí wọ́n kùn lọ́dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ọkọ wa ní èlò lẹ́yìn a máa pa ìyàwó mélòó wọn ṣe lọ́sẹ̀ wọ́tọ̀ ẹ̀ kó oníṣẹ́ ọ a máa fi obìnrin léèrè pé sẹ́wọ́ ló ní lápá ṣe eléyìn ọ̀bà mu eléyìn ọ̀bà mu nínú nǹkan tó ti yẹ kóbìnrin kó tún wò nígbà tí yóò bá lọ́kọ ó náà ní kó máa wò pé tí ọkùnrin yìí báyìí tó ti kájú òṣùwọ̀n tó kájú òṣùwọ̀n tó ti lè jọ́kọ fún mi lápèjúwe nísìnyí abíyí lóbìnrin yìí olówó lóbìnrin yìí onímọ̀ lóbìnrin yìí báyìí lápèjúwe ká sọ pé obìnrin she is a degree holder tó. So, ìwọ sì fẹ́ fẹ́ wò ní sàtífíkẹ́tì primary abóòtú ẹ̀gbá primary certificate oníwà ẹ̀kẹ́ onílẹ́pù àmọ́ ìyàwó rẹ ti gba dìgírì kò pípọ̀ ọmọfẹ́ o kódà tó bá gba dìgírì gbogbo dìgírì ọkùnrin lè fẹ́ kò sí bóbìnrin ti lè gàtú láyé làwọn olùmọ̀ sọ pé wọ́n máa ń wo bọ́kùnrin ti ṣe kájú òṣùwọ̀n tó ni láti fi lè sọ iye obìnrin kìí ṣe pé láti sọ iye ọkùnrin nítorí pé tí ìyàwó bá jẹ́ni tó ga lọ́lá tó sì tún nípò tó nímà tó wà láyé àpọ́nlé tí ọkùnrin bá fi lè lọ́ọ́ fẹ́ tó náà níyì tí ọ̀lọ́lá. tí ò ní kò tí ò ní mà kò súnmọ́ kọjá pé wọn ìgbéyàwó wọn ẹ̀mí rẹ̀ ogun nítorí pé ò ní jọra wọn ibi tí wọ́n bá ń ronú lọ ìyàwó ò ní ronú lọ bẹ̀ ọkọ bá ń sọ̀rọ̀ tí mú làákà nígbà tí wọ́n pé ìyàwó ah, yóò lọ fi ro eléyìí fún mi tí dàda ń ká pé ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ti sọ lẹ́nu tó rò fún nǹkan irú rò ní sáláì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá ké ìyàwó lọlọlá ńlọlọwọ ọkọ ò ní nǹkan kan lọ títí kò sí ìgbà tí ò ní padà ya gbẹ̀rù dání fọkọ fún yàwó tí ọkọ máa lò bíi mẹsíńjà tọ́ máa pé tọ́ ìwọ́n ti ẹ̀ wá dúró ń bì nígbà tí ẹni tá a wá wá bá dé kọ́ sọ fún pé máa bọ̀ èyàn wà á rò pé dírẹ́bà rẹ̀ ni òun náà ló ti wà wá. nǹkan á ṣe àwọn ọ̀gá yín ló làwọn padà bọ̀ ọ̀gá mi bá ìyàwó mi ni <laughs> gbogbo nǹkan ò ní fẹ́ jọra wọn. so ọmọkùnrin ọkùnrin kò sẹ́ni tó lè fẹ́ kódà kó ti pọ́ bá England ṣé kí ni bẹ́ẹ̀ mi àti mú jẹ́yàwó rẹ̀ ó yé sí láti fẹ́ kó so yìí so àmọ́bìnrin ni iyì rẹ̀ ó lè dànù tó ń bá fẹ́ ẹni tí ò tó torí ẹ̀ ọkùnrin tiẹ̀ wọ́n lè ga kó gbòǹgbò kọ́ gángá kó wá fóbìnrin tó yẹ pé mẹsìkìnà kó fóbìnrin tó yẹ pé olódò burúkú ni kọ̀ọ̀mọ̀ kankan kọ̀ lọ ilé rí kò burú lábẹ́ òfin ọlọ kò tàbùkù tiẹ̀ ike ah ibi tó ọmọdé yìí wọn adókòlódò lọlọfẹ nítorí ká àtúlá ṣé ìmọ̀ rẹ̀ ọ̀fẹ́ máa jẹ́ ni ṣé ìmọ̀ rẹ̀ yìí wọ́n fẹ́ máa ni ó tún jẹ́ tàwọn ọkùnrin mí náà jọ̀rọ̀ pé ah a degree holder for that matter wọ́n á lọ fẹ́ school start eh, kìnnìkan ọlọ́mọdé o kó sa kàríà ọlọ́mọdé wo ikú wo ni wọ́n lọ ó ní ah, nc e, no ó kéré sí nọ́mbà àmì dìgírí holder ó ń dìgírí náà lèmi náà wá ọgbẹ́ lẹ́yìn náà fi náà lásán àmọ́ òfin tó ń bá jẹ́ pé ó tiẹ̀ lọ pámárì ọkọ wa jẹ́ pé bíríkìlẹ̀yà ló ń yàn láàyò níjọ wọn fi sí skul ló ti sá kọ̀ lọ pámárì náà rí so tí obìnrin bá fẹ́ òun làbùkù rẹ̀ ọ̀bà bẹ́ẹ̀ ni tí education rẹ̀ bá fi ń lọ wájú tó bá fi ń lọ wájú tó bá gbà láti sẹ́ni tó wà bílò sí lẹ́vù tiẹ̀ òun làbùkù rẹ̀ ọ̀bà torí ẹni tẹ bá wà níbì kan kọ́lá kó ti ké family meet ìní gbogbo àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò bóyá wọ́n lọ lé wọ́n lọ sọdún ní kálukú làwọn ìyàwó wa péjọ síbi tá péjọ sí kálukú wọn wá ń sọ̀rọ̀ wọn á nítọ àwọn òtí ẹ sì máa ìyàwó dáadáa ń tiẹ̀ tọ kí ló kọ yín ó ní à ó kọ òun ní kíní báyìí báyìí báyìí báyìí sọ pé à kí ni qualification yín ó ní à mo ní masters degree so ọmọ tí wọn àbí ọkọ rẹ̀ tó jẹ́ èèyàn ọkọ tiwọn tó sì fẹ́ wọ́n wà ní form two ló ti fi skul ẹ̀ láyé ìgbà tí secondary school jẹ́ form form two lọ́wọ́ form five wọ́n jáde ló ti fi skul ẹ̀ ó sì fi ó ní masters degree ẹ̀rí kí àwọn ìyàwó yẹn wọ́n mẹ́ta ah èyà èyà ẹ kú sùúrù <laughs> ah lọ́wọ́ ẹ dákun sí ìsepẹ́ ń sáwàdà wàláì mo ní masters degree ah Allahu akbar ah ẹ̀kọ́ àfaradà ẹ̀kọ́ wọ́n máa sọ ní láàrin ara rẹ̀ ìlú ẹ̀rí wọn mọ́kọ́ sí bàbá kú dígbà ọ̀gbà kan fún subhanallah torí ẹ̀ ló jẹ́ pé obìnrin òun làbùkù rẹ̀ ọ̀bà àmọ́ wọn ní ìsìn máa ń bí ọ léèrè ìgbẹ́tọ̀ ìyàwó rẹ̀ kí ni qualification wọ́n sì ní olórí yunifásitì. wọ́n wá sọ pé kíni kódà kò parí primary ọ̀gá kò yẹ yín kò sí yẹn mo fẹ́ sùn yé wa tòun tó tí orí ọkùnrin bá ń ronú nǹkan ni máa sọ pé àdó òun ọba á tí wọn náà bá ti lè ṣàfaradà torí pé tí wọn bá tún fọlọ́dọ̀ náà ń gbà mí wàhálà ni ẹ̀hẹ́n ọkùnrin tó fọlọ́dọ̀ náà ń gbà mí wàhálà ni torí pé gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ gbogbo ọ̀rọ̀ làákàyè gbogbo bí ọkàn máa wọ́n tuntun kí ló tún kù láyé lẹ́yìn kájẹ kùkú àtọ́bẹ̀ ńlá <laughs> wọn lọ máa gbogbo àwọn fọ́múlà òfò fọ́múlà gbogbo tó àbá ṣe náà mọ òfò àdánù ń gbọ́dọ̀ kólódò torí di eléyìí àwòwò bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ Imam Malik rahimahullah ó ló ti tó tí ọkùnrin jẹ́ mùsùlùmí nígbà tí àwọn náà jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ pé eh, ọkùnrin ó wà ní sáìzì ìyàwó àbí ó wà ní sáìzì rẹ̀ ní ká gbàgbé especially tó bá ti ní sẹ́lápá tó lè fi sàánú ìyàwó tó fi sàánú rẹ̀ tó fi máa bọ̀ nítorí pé ọ̀rọ̀ yìí sábà sílẹ̀kùn rẹ̀ lẹ̀ aburú mi ọ̀sẹ̀ lẹ̀ aburú rẹ̀ wò ó náà ni pé yóò padà di pé ìwọ tí o fẹ́ fẹ́ yìí báyìí àwọn dá ló pè láwọn bàbá rẹ̀ wọ́n ní àbàbá báyìí nígbà ó lè fẹ́ ọmọ wa láéláé torí àwọn bàbá ti ní ẹrú wa ni wọ́n ti máa ṣe é bọ̀ kó tó di pa fún wa lómìnira. sẹ́yìn mọ̀ pé irú rẹ̀ ọ̀sẹ̀ lọ tó ń tipọ́ ọmọ kájú òṣùwọ̀n náà wọ́n ti sọ pé ọmọ ẹrú olùfẹ́rẹ́ ọmọ àwọn bẹ́ẹ̀ náà ni olótọ́dọ̀ àwọn lárúbáwá táwọn fi máa ń sọ pé ẹni tí ò bá ti jẹ́ lárúbáwá kìí tẹgbẹ́ lárúbáwá torí rẹ̀ yín ò ní lè fẹ́ lárúbáwá bìnrin kódà nu lárúbáwá náà tí ò bá jẹ́ kúrẹ́ẹ̀ṣ ọwọ́ arúbìnrin kúrẹ́ẹ̀ṣ ọlọ́fẹ́fẹ́ ha ah, ó kéré sí nọ́mbà tó ń yóò wá bìí. النعرات القبلية والعصبيات الجاهلية yóò يا ميا، mẹ́yà yóò bí àwọn ìmájìjàgbé ìpìlẹ̀ ìyàn ẹ̀yà ìyàn ìrìn ìyàn èdè ìyàn lẹ́fì máa kó tiyín lọ pàtàkì jù tẹlomi ọ̀jà máa ń kankan ẹ̀ sì rí kó ti lọ́dọ̀ àwọn Yorùbá náà lọ́dọ̀ àwọn Yorùbá ni. kò sí ọmọ ìlú yòówù tí wọ́n bá jẹ́ ọmọ ìlú yòówù tóbìnrin tó bá fẹ́ náà bá jẹ́ tó bá fẹ́ fẹ́ tó bá jẹ́ ó rí kò ní rí fẹ́ rọrùn lọ́dọ̀ àwọn Yorùbá yìí nítorí ọmọ sọ ní pé táńtá ni ẹni tó fẹ́ fẹ́ tó bá sọ pé ọmọ ìlú báyìí wọn là àwọn èèyàn abúlé àwọn eléyìí o òun ò gbà kọjá pé àwọn ẹni tó fẹ́ nù. wọ́n sì máa sọ fún ọmọ ọkùnrin ọmọ obìnrin eléyìí tó bí kí ọ̀pọ̀lọpọ̀ ní ìsinyìí fún ọmọ rọ̀kọ̀ ẹlòmíràn máa sọ fún ọmọ rẹ̀ pé tí ò bá ti jẹ́ ọmọ ìlú àwọn yìí gbàgbé ẹ̀ gbogbo ẹ̀ tó bá mú àwọn onígbà wọlé tó bá ti jẹ́ kọ́ ọmọ ìlú wọn náà lọ́mọ bá tún mú wá wọ́n tún lè sọ pé ọgbọ́dọ̀ ah, jọ máa dúgbò àwọn bí ògbómọ̀ṣọ́ ń bí nìsín ẹnìkan sọ pé ọmọ òun gbọdọ mọ ọmọ Ògbómọ̀ṣọ́ wa wọn á lọ mọ ọmọ wa bàbá yẹn jọ màsàlẹ ọ̀rá amẹni tí ọmọ torí mú wa òun jẹ ọmọ àsàlẹ sọ̀n ìsàlẹ̀ ìsàlẹ̀ náà ni o bàbá fọmọfọmọ <laughs> àsàlẹ ìjà wà láàrin àwọn bàbá ńlá wa àtàwọn èèyàn tó wà ń sálẹ̀ sọ lọ́wọ́ máa bò mí ó tún máa mọ òkè lẹ́rìn wá ní òkè lẹ́rìn báwo òkè sàlẹ̀ ọ̀rá lọ́wọ́ <laughs> ẹ̀rì wàá lọ sẹlẹ̀ ó lè ní ọ̀dà ọmọ faramọ́ ọmọ alẹ́ wò wá ni wọn lọ́mọ alẹ́ bá èrò làwọn eléwò ó yẹ sọ ọmọ wọn wá ni èyí sèpìlẹ̀ ni abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin gbogbo àwọn rọ́bìṣì náà ń fẹ́ yóò mọ̀ wá lọ. torí de eléyìí Islam ó fi hàn wá wípé ètò ti dáa jù òun náà ni pé idha ja'akum man tardawna dinahu wa khuluqahu fazawwijuhu ẹ̀sìn àti wà òun náà lẹ́ẹ̀ máa gbàmí o ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ náà kò sí kó dànù táwọn wọn pa jùlọ nírú àwùjọ tó wá bí ó yẹ kí wọn jẹ pé kí wọn náà tó máa dájọ́ kò ṣèwádìí fínífíní nítorí wọn lè bàálù kan jẹ bí wọn sọ pé jẹbu á má fẹ́ jẹbu má fẹ́ jẹbu èèyàn rí náà lè wà ń jẹbu àwọn èèyàn dáadáa náà wà ń bẹ àwọn èèyàn tí ń ṣẹ̀sìn gidi wọn wà ń so ṣùgbọ́n bò ló ti wá di nǹkan tó ti wá di ọ̀rọ̀ tí ń sàn lẹ́nu àwọn èèyàn bíi tọ́ ẹkú má fẹ́ jẹ́bu ah má má má má lọ́kọ ìjẹ́bu ẹ má láya ìjẹ́bu. sọ irú eléyìí nǹkan tí èèyàn kàn ṣe náà ni pé èèyàn wádìí torí pé ẹnìkan ìlọ́fẹ́ fi ọmọ ayé nìsín tó ń dára jẹ kí ló wá dé tó wá jẹ́ pé àwa generalize ìdájọ́ dídú gbogbo ìjẹ́bú ọ̀dà bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ sọmọ ọmọ kan. wípé ẹnìkan fẹ́ ṣe lọ́wọ́ ma máa jẹ̀bú ọlọ́wọ́ á kí ìyá ọmọ yìí gbọ́n torí pé ìyá ni wa ni ibo n'ilu yín ga níjẹ̀bú gbàtọ́ ọmọkùnrin yìí sọ kí ló kọ fámìlì yín ìyá yẹn wá gbé àwọn èèyàn dìde láti lu wọn wọ́n dákun ó fún wọn lówó tí wọ́n fi gbòtẹ́ẹ̀lì tí wọ́n fi ṣe kínní tí wọ́n bọ̀ ń wádìí níbi tó pe ilé wọn àwọn èèyàn tá ń bá wọn gbé irúgbó wọn mọ̀ wọn sí ìyá yẹn náà tún wá láwọn ojúlùmọ̀ táwọn náà tún gbèlú wọn ìyá yẹn tún wá pe àwọn náà ẹ dákun ẹ bá ń wádìí láì jẹ́ kó tún ta wọ́n lólobó kó tún já àwọn èèyàn gan dìde. gbogbo àbálọ àbábọ̀ wádìí ó fi hàn pé ẹni dáadáa làwọn èèyàn yìí. kódà bàbá ọmọ tó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ yí báyìí òun gan gan gan gan lálára ṣe ẹ̀sìn kitikiti tí èsè tó yẹ rọ́ láwùjọ ibi tó ń gbé kìí gbọ́ pé ìsìláàmù nídìí kankan kọ́ máa náwó síbẹ̀ iwájú iwájú wọ́n sì máa ba nínú káàsì náà àwọn sì ń wò fún àwọn ọmọ rẹ̀ náà èèyàn dáadáa bẹ́ẹ̀ náà wọ́n jẹ wọ́n so igi yẹn ọlọ́run ti fàlùbáríkà tó pọ̀ láti sì gbọ́ títí dòní gba ìjẹ̀bú kan ìjẹ̀bú kan ìjẹ̀bú kan ó túmọ̀ sí pé àbòsí ni ká máa ṣe dájọ́ tó fẹ̀ tó gbòòrò yóò àwọn gbàdúrà ti gbẹ́gbẹ́ bọ́ kí ló dé kí náà ṣe fún kí ló dé kí náà ṣe fún so lódodo ó lè jẹ́ pé nǹkan kan làwọn bàbá ńlá yorùbá àtàwọn yorùbá ti máa ń pa àjẹbù pa pé à ń wówó à ń wówó gbọ́nàkọ́nà kò sí tá a lè ṣe lórí owó ìwọ́n àwọn sọ pé lómìnira ń fi àwo sowó ńkọ́ wọ́n ń fọmá sowó tòtò àwọn nífẹ̀ẹ́ kún fún ọmọ tó ń lọ́sẹ̀ tàló náà fẹ́ ó jẹ́ pé orí tòun ni ó ti ṣẹlẹ̀ bọ́tà àwọn èèyàn ti ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn kan àwọn àlùmọ̀ kan ni kò lè jẹ́ gbogbo àlùmọ̀ lọ́dà ọlọ́ni wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa. kórìíra tẹ ní sáwọn èèyàn kan ẹ méjì ó mú yín má lè ṣe dọ́gba ẹ ṣe dọ́gba ìṣedọ́gba òun ló súnmọ́ bẹ̀rù ọlọ ọlọ́run bọ̀ fábò àwọn èèyàn dáadáa tọ́lẹ́sìn wọn fẹ́ lu ìjẹ̀bù wàláì fẹ́ẹ́ pé ẹlòmíì ẹlòmíì wàhálà èèyàn yànnà níbi tí ẹ̀sìn Islam tó múmú láyà àwọn dé ó sì hàn wípé àwọn àyàwó àwọn ọmọ àwọn eléyìí yàtọ̀ sí pé àwọn ọmọ nǹkan dáṣẹ́ ní wàhálà nínú ayé ńlá inú gbádùn ńlá ni wọ́n wà tọ́lọ́wọ́n bọ̀ fábòtì tó bá yẹ pé àkọọ́lẹ̀ nípa ọmọ rẹ ẹni tó rí tọ́fẹ́fẹ́ ni ará àjẹ̀bù yòówó lè jẹ́ tí ní kíkẹ́ wájú. jẹ́ bó ti jẹ́ pé yìí náà tẹ̀ ń wòra yín màláìkà tó bá jẹ́ pé inú yín náà lọ́mọ rẹ ti fẹ́ fẹ́yàwó ẹ béèrè irú rọ o náà tó bá níwà burúkú lọ́wọ́ àwọn èèyàn ń màláìkà fáìlì dúdú fáìlì burúkú ti ń bẹ lọ́dọ̀ wọn. ń di àwọn ọmọbìnrin torí de eléyìí kákìí sára o bẹ́ẹ̀ náà ni Yorùbá wọ́n máa ba àwọn Oǹdó jẹ́ àtàwọn Èkìtì wọ́n máa ní ẹmọ́ fọmọ fún àwọn ajájá torí tọ́lọ́ ṣé gbogbo yẹn ní jájá ń bẹ̀ àwọn mùsùlùmí èjájá níbikíbi kò bá àjọmọ̀ Oǹdó kò bá àjọmọ̀ Èkìtì káfi gbogbo ẹnu sọ mùsùlùmí èjájá ńgbà tètè pé kò gbádùn wọn á sọ pàjá lóògùn rẹ̀ tí á sọ pàjá lóògùn rẹ̀ kò gbọdọ̀ jẹ torí pé tọ́lọ̀ ń tọmọ bá ti wá rọpò tó bá ní à Oǹdó ni ẹni tó ń rí o Èkìtì ah àwọn oṣù bìlà mọ tàkàtò mọ tàkàtò kí ni jẹ́ dẹ̀dá mi gbà ọwọ́ ń hàn ni àwọn ń tàkàtò pọ̀lọpọ̀ ní bẹ ní Oǹdó wọn yẹn àti gbogbo olùtọ́ wa lóńdó bíi Àkúrẹ́ Oǹdó wọ́n ti pe ọ̀rẹ́ nkankan tẹ́gbà pé wọ́n bí ẹ̀sìn mú gidigidi wàlúwàlú wọ́n jẹ́ mùsùlùmí gidigidi àìmọye tẹ́gbà máa gba phone conversation lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n máa sọ pé ibi tá a wà yìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ibi tó fà wá sí ni à ń tan súnà kà lójoojúmọ́ à ń bá sòrò pàdé à máa ń gbìyànjú sọlá yìí. tó màláìsà wà lẹ̀ àbí rọ́lá. wọ́n sì lè máa kó àwọn èèyàn mí náà wọn bá wọn bá dẹ ọ ìbàdàn ń tọ́jú òbí o ìbàdàn ń tọ́jú ìrọ̀ lásán ẹ̀mọ èèyàn tó wà ń bàdàn ti ń tọ́jú ìyàwó rẹ̀ gidigidi. nítorí mo kàn fẹ́ fàyọ ni pé yóò bá gan àrùn bẹ lára wọn àrùn bẹ lára wọn bí ọmọ kan nu òtí tó ọ̀sẹ̀ kan ti sọ fún ti sọ fún àwọn èèyàn rẹ̀ lù wọn ológun mọ̀sán ló wà nìyí.

irọ́ lásán àwọn tá a la jẹ́ kankan náà tá a fẹ́ràn ara wa ó túmọ̀ sí pé tó máa ń sí ìyàwó gan mi níṣẹ́ ni wọ́n wá láti wá yọnu la wọn ò fẹ́ sọnù kò dùn mọ́ wọn kò dùn mọ́ ọkọ ọmọ abi tí ọmọ àwọn fẹ́ nù gbogbo olú yorùbá yìí iná ní yorùbá sọ lẹ́nu kò sílùú tí ọgbà tiẹ̀ ok àyọ àmọ́ ọ̀fẹ́ yìí bò kakoko sinmi kama máa plan, hausa fulani kábọ́ lọ́wọ́ gbogbo sọnù a'udhu billahi minash shaitani rajim torí ẹ ẹsìn ẹsìn ẹsìn ní ká máa wò ẹ̀yin ẹsìn máa bẹ́ lọ kọ́ máa yín ọmọ sílé wọ̀ kọ́ máa yín kùnrin kọ́ máa ti ọjà rà kò síbi téèyàn rí òsì láyé kò síbi tí òsèèyàn bù tó bá lọ fẹ́ ọmọ wa Mẹ́kà ó lè fẹ́ yàwó dáadáa o lè tẹsẹ̀ kúfẹ̀ tó bá jẹ́ Madina náà o lè fẹ́ yàwó tó dáa o lè tẹsẹ̀ kúfẹ̀ tó kọ́lọ̀ sáfẹ́ di àti ọjà rà tó àdúrà tó yẹ ká máa sẹ́nu kése pé ká máa bára wa jẹ́ torí ẹ̀yin tẹ̀ ń pera nígbà ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tó níṣẹ̀rí àwa náà tó mọ́ pàkíyèsí àwọn mẹ́mbà ṣẹ̀rí àpè ṣẹ̀rí gbogbo ká máa fúnra wa ká máa yínra wa ká máa wò pa wà la dá àwọn èèyàn yòókù ọ̀dá ẹ̀dá kan lọ parẹ́ nù fáìlì wọn ní kí ni mo rí mo ní gbogbo àwọn èèyàn tí ń gbẹ́jọ́ wáyé ẹjọ́ lọ́kọláya lọ́kọláya lọ́kọláya yìí ọmọ abò làwọn náà wọn ni àwọn ọmọ kọjọ bá lẹ̀ yìí àti kọjọ bá bòmí àti kọ ọdà èwo lọ́wọ́ á dànù gbogbo àwọn rìpọ́ọ̀tù rìpọ́ọ̀tù tá à ń gbọ́ yìí tani màláìkà nu gbogbo àwọn Yorùbá tá ń gbẹ́jọ́ wáyé including àyín tẹ́jọ́ màlúù yìí náà kálukú bá dákẹ́ mo ní téèyàn bá fẹ́ ṣe analysis lórí ẹjọ́ tá ń gbé wá àti bí gbèsè ayé àwọn obìnrin bó ti ṣe ń polúkúrú musu lọ́ọ̀dì àwọn ọkọ kódì èèyàn lè sọ pé ọmọ èèyàn gbọ́dọ̀ fọ́ màlúù yìí nítorí pé nǹkan tá à ń rí tá à ń gbọ́ ẹ̀rù ọba yìí iná ni mo ṣe máa ń kọ̀wé ká pé tí wọ́n bá fẹ́ yàwó lónìí tí gbogbo wọn dunnú tí wọ́n máa sọ bí ọmọ skul tí wọ́n ń ṣe kíníkẹ́ ọlọ́run má ṣe ní àdúnnú máa torí bí gbèsè ayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe rí nu ìjọ tó máa ń fẹ́ wọn ní ìdùnnú ọ̀mù lẹ́yìn rẹ̀ wàhálà bẹ̀rẹ̀ so ṣé eléyìí náà ṣe Islam ló ti kọ́ wa. ok kí ni kìrìtẹ́ríà tó wà lára yín tẹ́yìn fi ń fúnra yín gbogbo ọmọ àdúgbò tí wọn fi sọ pé ẹ dáa jùlú mi lọ kí ni ti bẹ lára yín kan lórí gbogbo yorùbá náà pé kí tẹ bá fẹ́yàwó tán ẹ dáa dára rẹ tẹ bá fẹ́yàwó tán ni ọmọ bọ yín tẹ bá fẹ́yàwó tán ni ọmọ bọ ọmọ tẹ bá fẹ́yàwó tán ni ọmọ sanwó léwé sanwó sùkúù tẹ bá fẹ́yàwó tán tẹbi ìyàwó yín yẹn náà ẹ pàtì tẹtù máa yàn lè ka kí á ní tọ́wà lára yín gbàtẹ́ fi ń fara yín kí ni kí ni jáyìn ṣe rí tẹ́nìkan ò ṣe rí tẹ́fi ọjọ́ bó ti ṣe jẹ́ jáde kó kálukó gba islam kó má ṣe ṣe islam rẹ ìwọ náà ó ṣe rẹ ìyá burúkú tí ó ti jẹ ọlọpọ lẹ́tà sí bàdí jáàn tó bá sọ pé wọ́n fẹ́ fẹ́ni tó lẹ́sìn wàhálà yóò ṣe ọ̀jẹ̀ àsìkò tí yàrá wa jọ sí òun àánú sẹmí fún ẹ wípé òní rẹ ní gbèjà rẹ torí pé ńgbà tó yẹ kó ti gbèjà ara rẹ ńkọ́ owó ló ń wá ọlọ́lá ló ń wá ẹni tó ní kó ló ń wá tó sọ́sùn mọ́ pé ìyàwó ló ń fẹ́ fẹ́ ọkọ nìwọ náà fẹ́ ní obìnrin tó bá ti ń fojú sí tó wà lọ́dọ̀ ọkọ bàbá ńlá jẹ súnà ọlọ́ọ̀ni bàbá ńlá yọ jẹ nítorí pé ilé ọkọ tó ń lọ yẹn ó owó lọ ilé ọkọ tó ń lọ ó ọkọ lọ ẹni pé ń lọ ayé tèmi náà tó lè mí má sì ṣe ń tí ó fi dẹni tí wá aburú ńlá ni aburú ńlá ni fóbìnrin torí tó eléyìí báyìí àwọn nǹkan wọ̀nyí wọ́n tún ní kóbìnrin ó wo ẹni tí ó fẹ́ kó má jẹ́ kó fi dàgbà jùlọ jù nínú tó yẹ kóbìnrin ó tún wò nù nítorí pé tí èèyàn bá ti dàgbà ju obìnrin tí èèyàn fẹ́ fẹ́ lọ jù ní tó súnmọ́ òun náà ní kíkọ́rọ̀ wọn mọ̀ máa yẹra wọn nítorí làákàyè ọmọ pínrínsín ó máa ń yàtọ̀ sí làákàyè àgbàlagbà ọ̀nà tí ìyàwó bá lọ́ọ́ jẹ́ bí ọmọ róńdó tí wọ́n máa gbà ronú yóò yàtọ̀ ọkọ tó ń ti di bàbá àgbàlagbà tí wọ́n máa gbà ronú ọ̀pọ̀lọpọ̀ nǹkan lóbìnrin yẹn wọ́n máa ṣe tí wọ́n máa sọ tọkọ ṣébi á ṣe máa ronú lọ rìn sí rí ọba wí òkú tí ì ok nígbà tó ọmọ pé òòrì bá wí kò tí ì dàgbà kí ló dé tí wọn náà wàá fẹ́ ẹni tó jẹsà wàá wù jẹ eléyẹn fáktọ̀ kan fáktọ̀ míì ó náà ní pé bọ́ bá ti dàgbà sóbìnrin lọ́jù tó bá ti dàgbà sóbìnrin lọ́jù ó lè má lè sọkọ fún un tí ó kẹ̀jẹ́ pọ̀ fẹ́yàwó fádùúgbò ni tí wọ́n máa ṣe dìnnà káyé torí pé ọ̀pọ̀lọpọ̀ lọ́wà ṣe pé ojú wọn sì tún jọ pé wọn kàn dàgbà lọ́jọ́ orí ni wọ́n sì yẹ kán yọ̀ǹgì lẹ́ńjìn àwọn tó yẹ pé tọ́ body without engine ń lọ́pọ̀lọpọ̀ tó wọ́n wá lè sọkọ fún yàwó ìyàwó bẹ́ẹ̀ta bí òní bẹ́ẹ̀ta yọ bẹ́ẹ̀ta nínú àwọn aburú tó wà nínú kọfẹ́ ẹni tó ti dàgbà jù ọ lọ nù bákan náà nínú aburú eléyìí tó tún wà òun náà ní pé ní tí ó súnmọ́ òun náà ní pé ọ̀rọ̀ yín kò ní fẹ́ jọra wọn ìgbà míì tí bàbá tó fẹ́yàwó bá ti dàgbà jù ẹ rí i pé ẹni tó náà fẹ́ kò ní fẹ́ nítorí ọlọ ó lè fẹ́ nítorí kó fẹ́ máa jí lówó torí kí wọ́n máa wọ pé ẹni ẹni tí ètò ìsìlá ka rẹ̀ di tó ti fẹ́ẹ̀lì so yọ àmọ́ polówó yọ àmọ́ polówó yọ àmọ́ polówó ló kọ kó ń jẹ́yàwó fún un títí táàsì yóò fún un torí ẹ̀ àmọ́ ìfẹ́ o wọ́n ní kò ní kò ní bọ́dà kò lẹ́nu àlà ìfẹ́ kò lédè ìfẹ́ kò níran ìfẹ́ kò mọ́jú orí lọ́fàá ni bàbá kan ará Somalia mo ń jẹ́ ọmọ ninety years àádọ́rùn ọdún ó wá fi ọmọ seventeen years ọdún mẹ́tàdínlógún tẹ̀sí mọ́ sórí táwọn bíbí ti máa sẹ́nu fún wa so olókùnfọ́ ayé àwọn alọ́kọ́ máa fi mi pé how are you feeling pẹ̀lú kọ́kọ́ rẹ ó ti ó ti wà ń kó o kán pé bàbá bàbá bàbá bàbá rẹ̀ ló bá ní ìtùnú ńlá ní bẹ lónìí ìdùnnú òun kú kẹ́kẹ́ ẹ̀rín tí òun kò náà lọ́kọ lónìí I really love my husband ah Allahu akbar Allahu akbar torí ẹ̀ ló sọ pé ìfẹ́ ò ní bọ́dà gbogbo ń tẹ́ bá rí táwọn olùmọ̀ ń sọ àwọn táwọn ò jẹ́ náírà lè wípé ó ṣeéṣe kọ́rọ̀ wọn má jọra wọn ó ṣeéṣe kọ́kọ́ ọmọ lè sọkọ fún yàwó ṣùgbọ́n yìí mà pé ẹ lè fẹ́ irọ́ yín náà tọrọ yín ò ní jọra wọn àbẹ́yìn sì gbọ́ nípa ọkọ àti ìyàwó tán fẹ́ra wọn tẹ́kínjọ́ tán fẹ́ra wọn fẹ́ lura wọn panulé ẹ̀yìn ò sì gbọ́ rí tẹ́kí bí ọkọ ti ṣe lọ mádà níyàwó yọ̀bù wọ́n ṣàtìyìn ni à ó tí ìyàwó sọ pé tó bá bí ọdọ akọ jáde ó sí ọ̀fọ̀ tó bá sí ọ̀fọ̀ náà jáde. so ṣé a pè é <laughs> bàbá arúgbó àti pélé òkúkú lọ fẹ́ bàbá arúgbó tí ò pé. ok ṣé bá sọ pé ẹ kò lè sọ kan fún ẹ má yé ẹ má yé ọmọ tó ṣe pé ìyàwó tó jù lọ pẹ̀lú bí ọdún méjì. ṣé pé tó bá ti lóun fẹ́ súnmọ́ obìnrin báyìí bí rẹ̀ kàn rọ̀ ni kí lẹ́tí fẹ́ ṣe sílẹ̀ gbogbo àbúmu tó lò kọ̀ra torí ẹ̀ ló ti jẹ́ pé ìfẹ́ ó kọjá gbogbo bẹ́ẹ̀ ó dàbí ìmà ni bíi ìmà ìnìfẹ́ rí lọ́nà wò ìmà kọ̀ mọ́ ìran kọ̀ mọ́ èdè kọ̀ mọ́ ọdún kò sí ìran yòówù tó lè jẹ́ tọ́lọ́mùbá fẹ́ fún ọ nímọ̀ wá nímọ̀ kò sí èdè yòówù tó lè jẹ́ tọ́lọ́mù bá fẹ́ fún ọ nímọ̀ wà nímọ̀ eléyìí ayé ò ní dààmú àti tẹ́ bá lọ kẹ́kọ̀ọ́ lókèrè nítorí tẹ́ bá lọ kẹ́kọ̀ọ́ lókèrè ojú tó fi máa wò yín ni pé ah, àwọn dúdúdúdú yìí gẹ́gẹ́ ẹ àwọn ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ séèyàn tiẹ̀ làwọn eléyìí náà ẹlòmíì ọmọ wọ̀ ọ́ bẹ́ẹ̀ séèyàn làwọn eléyìí wọn náà máa ń sọ lárúbá wọn náà máa ń sọ english wọn náà èdè tẹ́ máa fi kẹ́kọ̀ọ́ yìí wọn náà máa ń sọ èdè russia wọn náà ń sọ èdè turkey tẹ́wàá rí wọ́n á lè jẹ́ pé dúdú tí wọ́n ń rò pé kí lọ́ọ́ já mọ́ oní agbègbè orókè oní ọmọ ẹ̀kọ́ ju everybody lọ gbogbo àwọn kókó tó ń wòrán kó màláìka làwọn wọ́n tún àmọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tòwọ́ àmọ́ sọ pé ìmà kọ̀mọ́ra kọ̀mẹ̀yà kọ̀mẹ̀dè kọ̀mọ̀lú kọ̀mọ̀wó kọ̀mọ̀ìní ọ̀làwọ̀ tó bí bẹ́ẹ̀ ni ìfẹ́ tẹ̀ rí mi nítorí pé àdánwò nìfẹ́ tọ́lọ̀ ń bá fi lè tìfẹ́ nìkan ti ọlọ́kà kọ́ fẹ́ ló lè yanjú ẹ̀ o èmi tó o bá fẹ́ o lè tìfẹ́ the both part wọ́n lè tìfẹ́ àmọ́tẹ́bá ti fẹ́ ra yín àrọ̀rọ̀ o nígbà míì tẹ́bí tọkùnrin ni wọ́n sọ pé kọ́mọ́dàgbà ju obìnrin lọ púpọ̀ táwọn ọkùnrin náà yẹ ká fẹ́ màmá tó jù wá lọ bí ká pé nìsín wọ́n ṣe wà ní ọ̀ndà tààtì màmá kan wọ́n ti wá wà ní ọ̀ndà fífì ṣé wọ́n á lọ fẹ̀yàwó àkọ́kọ́ but congratulations ìyá yìí ò lọ́kọ rí but under fifty ni don forty eight abeg get there He sì wà under thirty twenty seven ṣé ọ̀fẹ́ àbí onífẹ́ ẹ ẹ̀rí gbogbo ọkùnrin yarí wọ́n sí lọ lára rẹ̀ ah, ah, kọ́lọ́kọ́ wá bòbí tí ó sì sí lọ lára rẹ̀ subhanallah ṣe eléyìí túmọ̀ sí pé but bó ti ń ṣẹlẹ̀ sọ́kùnrin pọ́kùn lè dàgbà ju obìnrin lọ látàrí ìfẹ́ ìfẹ́ lè mú ọkùnrin náà tó fi fẹ́ni tó ju ọ̀rọ̀ bí bá ti pa nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ Khadija ìgbà tí Khadija fẹ́ kó dàgbà ju anabi sallallahu alayhi wa sallam kó dàgbà anabi lọ anabi sẹ so ìfẹ́ ọmọdé orí ìfẹ́ ọmọdé orí ó kàn lè máa rùn létí tí wọ́n á ń gbà mí bí ẹnìkan ó pè sàlámù alẹ́kùn alẹ́kùn sàlámù ẹ dákun ṣé ẹni báyìí ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọba dákẹ́ lọ ẹ wá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ má ni ọ̀dà tí wọn kàn fẹ́ sọ ni pé tẹ́tẹ́ mọ́ mi wá <laughs> ìwọ́n tó ń sọ̀rọ̀ yóò ọjọ́ méje ẹ́ afẹ́kẹ́ fẹ́ má mi wá ni ẹ rí i pé ìfẹ́ ìfẹ́ tẹ ẹ rí yẹn òun ò ní límì ò ní bọ́dà ọ̀rọ̀ pé ẹ nìkan dágbé nìkan kéré lẹ́yìn náà tractor kan tó wá wà by the time tí ọ̀dà ìbéèrè kan gbogbo mi tó fẹ́ lọ́kọ̀ ṣé ẹni tí ó dàgbà jù wọ́n lọ làwọn fẹ́ fẹ́ ni abẹ́ni tí àwọn dàgbà jùlọ ẹ̀tọ́ dàgbà tí wọ́n lọ wọ́n máa fẹ́ so tẹ́ máa lọ́jìkì tó wà bẹ́ẹ̀ lọ́jìkì yẹn ni pé ìwọ tètè kú nígbà tí wọ́n bá kọ́kọ́ kú àbí òye àwọn òfin wa jẹ́ pé àwọn ẹni wọ́n gbẹ̀yìn rẹ̀ èyí sẹ́yìn máa pé tẹ́lẹ̀ náà ọkùnrin ẹ̀ ọlọ́ọ̀ni ọ̀tá nu wa gbogbo wàhálà tá a ṣe náà jẹ́nẹ́rálì àwọn obìnrin náà là ń ṣe fún àwọn obìnrin òsì mórí nísìnyí kápẹ́ yìí lẹ kọ́kọ́ kú òun ó jogun yín òun máa jogun àwọn ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí ma nígbà nígbà tẹ wà láyé náà ní inú ìfúnfúnra nìyẹn rẹ ìyá rẹ ló ni bàbá rẹ ìwọ yà kàtó ni ìyá rẹ ìyá rẹ ìyá rẹ ìyá rẹ bàbá position five ṣàìlà ẹlọ tó máa wù àwọn obìnrin obìnrin wo lọ́wọ́ á wù pé lọ́jọ́ kò lòun kọ́kọ́ ẹ̀rí pé tí obìnrin bá mọ̀ kọ́ wa bọ́yá lọ sọ́dọ̀ bàbá tiẹ̀ àbọ̀kùnrin lọ lọ ṣàlàyé fún bàbá tiẹ̀ pẹ́ni tó ń fẹ́fẹ́ òun fẹ́fẹ́ wọ́n á kẹ́sì pé obìnrin yẹn lọ dàgbà ju ọkùnrin yẹn lọ gbogbo fámìlì ọgbà tí wọ́n nígbà wọ́n bìlà tiẹ̀ sírù ẹjọ́ fẹsẹ̀ tí kò máa pè ọ ní àjù ibi táwọn ti mú kọkọ máa pè ọ láǹtì tò ní táwọn ti rò ó ju gbogbo àǹtí òǹtà àti kọpẹ láǹtì mọ̀nà kí ni bọ̀tí táwọn ti rò ó ju bẹ́ẹ̀ tó bá lọ kú tọkọ wà láyé àbó orí nǹkan tó ẹ ti ti mọ̀ pé kú kò kò kò dọ́jọ́ àrùn ọ̀jọ́ sùn ọmọdé lè kú kàgbàlagbò tó ẹ̀yin mẹ́rin tó fẹ́ra wọn tọkọ sì jí sáyé ló tó sì jẹ́ kó ọmọdé pínrín sí ńlọkọyún bí kí wọ́n sọ pé twenty two twenty three tòsí bá kọ́ lẹ̀ ní bá ní kálukú ń bá yìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. àǹfààní tó wà fún kọ́kọ́ sẹ́sà kíyàwó náà kọ́ sẹ́sà kí wọ́n tó fẹ́ra wọn. ó náà ní pé tá a bá sẹ́sà tó dáa ìdílé tá a fẹ́ dálẹ̀ nìsín yóò rí di múlẹ̀ yóò rí di jókòó dáadáa gbèsè ayé lọ́kọ́láya kò ní tètè já ẹ̀yin náà wò lónìí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ìyàwó ti lọ lọ́tọ̀ ọkọ ti lọ lọ́tọ̀ ìkọ̀sílẹ̀ ti wáyé ó lè jẹ́ pé bí kínkín kan ní mistake yẹn ti bẹ̀rẹ̀ lágbèjúwe ẹ̀ ń wáyàwó gbọ́dọ̀ ti fura pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó yẹn pé ẹ̀sìn ọ̀gbìn kankan lọ́dọ̀ ẹ̀ tí ì fẹ́ o sọ yẹ kẹfẹ́ sọ yẹ kẹfẹ́ sẹ́yìn báwo ah, mọ wẹlé ìkọgbà mọ wẹlé iná ọ̀nà ọgbà ẹlẹ́ ìfìgbà èyí máa tún ẹ̀sìn rẹ̀ ṣe ó lè jẹ́ pé ìjọ padà tù yín ká lọ́la ẹ̀ ń wá obìnrin òun lẹ́sìn bàtà àwọn òbí rẹ̀ ọ̀lẹ́sìn kẹ́bẹ̀ ṣe rí nìyí àwọn òbí nítorí pé ọmọ lẹ́sìn kìí sàwọn gẹ́gẹ́ wọn fi lọ́kọ wọn kàn lọ mẹ́nìkan wà nù fámìlì ló fi lọ́kọ sẹ́wọ̀n pé ibi tí wàhálà ti yín tó ti yọjú nù bọ́mọ ń bá tó ogún ọdún ọgbọ̀n ọdún lọ́ọ̀dẹ̀ yín ọ̀dọ̀ fámìlì láti máa ní problem torí ẹ̀ tó gbọ́dọ̀ wo ìdílé wo la ti fẹ́ fẹ́ yà wò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n máa ń dalí ọkọ̀ ọmọ rú ìgbà táwọn bá ti sàkóbá wọn ò ní kọ lẹ́tà sí nǹkan tó ṣe ìdí nu tó ti jẹ́ pé tẹ́ ẹ̀ bá kíyèsí obìnrin lè lọ lọ́tọ̀ kọkùnrin náà lọ lọ́tọ̀ láti mọ̀ kọkùnrin yìí níṣẹ́ lápá a sì mọ̀ ike masha allah la quwwata illa billah kéé fẹ́yàwó fọmọ fún yà ọlọ́run á gbá yí padà dé. gbogbo se ń lù bàbà àgbà kò dúnmá ọwọ́ wọn bá ti ń rí ní rí ìyàwó ọba mánéjì àbí òní bá mánéjì yóò bá mánéjì kúrò mọ̀ pé ńgbà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò fi àjà wọn wọ́n máa gbogbo ń dọ́sọ̀nù yóò tún padà ọ̀nlá ìkọ́jọ́ pé láti pilẹ̀ kò ní tẹ́ lápá iná lẹ́sàn-án nìkan fẹ́ dádì rẹ̀ máa máa ràn án lọ́wọ́ òkè dádì dáàdi rẹ kótó kú ló náà bá tún ronú pé orí òun ò pé mi kò pé tó fi wá jẹ́ pọ́kọ ọmọ ló wọ́n máa bọ́ orí rẹ ò pé ìgbà tó rí rẹ pé sí lọkọ ọmọ náà bá ní máa padà lọ bá dáàdi rẹ ó lò wọ́n ràn wá lọ́mọ sísẹ́mi kéyìí yẹn kò ní lọ títí tó gbogbo orú àwọn nǹkan yẹn Islam ní kẹ́ wò torí kí ọjọ́ ìgbéyàwó yín ó lè bá a gùn kó lè bá a pẹ́pẹ́pẹ́pẹ́ ẹsẹ̀ ta. wọ́n ní tí èèyàn bá rí ẹ̀sà tó dáa ṣe téèyàn sì mú alábàágbé ìyàwó tó dáa eléyìí ó ràn yàn lọ́wọ́ láti jẹ́ kí ìsinmi ìfọkànbalẹ̀ kó wà fún gbèsè ayé lọ́kọláya yìí téèyàn bá ṣẹ̀ṣà tuntun dáa sábàbí mi nù téèyàn bá mú ìyàwó tó dáa tó sàlẹ́sà eléyìí ó ṣe sábàbí kọjá pé àwọn ọmọ tẹ́ẹ̀pì yìí wọ́n jọmọ tó dáa àwọn ọmọ tó rẹ́kọ̀ọ́ gidi nítorí pé ìyá tó dáa ló bímọ tó dáa ìyá ọba ti dáa ọmọ rẹ̀ ò lè sùn wọn torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé ọkùnrin lè máa gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ ńgbà mi lórí ọmọ kò ní jọra wọn torí gbogbo létí wọn máa níyàwó rẹ̀ ọmọ wò àwọn sọ pé ọgbọ́n ń ṣe ṣègbésí ayé tẹ̀ tó fi bára rẹ̀ ń títọ́ bára rẹ̀ kọjá ó ní tèmi ni ẹ ṣe ni ẹ ṣe o. Ah, bí ọmọ tó yẹ kó bàbá rẹ̀ máa tó bàbá wọn fẹ́ káwọn ọmọ kọ́ pé káwọn náà máa tó ìyàwó ọmọ wa sọ pé kí n tó kí ni ewu lèmi kọ́ yóò ti gbàgbé kọ́ lọ́nà lọ́sàánù tó ń rọpò ẹ máa bá pété ẹni lọ ìwé lọ́tẹ́ darí kéwù kí ni àbá kéwù tí òjò wọn kéwù iná ni wọn wá kó yàjẹ yà wọn bọ̀ bá dọjọ́ wájú tí ọkọ bá lé ìyàwó ń dànù lẹ́yìn ogójì ọdún tí wọ́n ti fẹ́ ra wọn kò ní rọ́ọ̀mù kankan tí ó gbèjà rẹ̀ torí pé kí náà mọ̀ táwọn náà fi láàánú wọn tí wọ́n fi gba wájú pé pé ah, bàbá wọn ẹ dákun ẹ má lè ẹ dákun ẹ má lè ní kó bákan náà káti ẹ̀pẹ́ yín tó bá di lọ́jọ́ ọ̀la àwọn ọmọ tí olówó pípé ìwé ìwé ìwé yìí náà ni ọfẹ kí wọn dọmọ England ẹ i pé ìwé náà ni wọn mà tí ó fi di pé wọn kò bí kùn kankan má tí ìyá bá ti ń di ọmọ bíi sixty sixty something wọn kàn gbé ìyá lọlé arúgbó ni pé ìyá ayọ̀ yẹn kọ́ máa bá a gbélé má àti kọ́tọ̀ ní tẹ́ máa sọ ọ̀tọ̀ ní tí yọ̀ máa sọ she is disturbing our she is disturbing our peace. àwọn olùdílé ẹ̀hìn mi ọmọ tẹ ẹ ṣe wàhálà lórí èèyàn wà di source of trouble ẹ di source of disturbance fún rúyà fún fún èèyàn ọmọ ọlọ́nkọ́ sàánù wa torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣẹ̀ṣà kó o ṣe sùúrù ṣẹ̀ṣà ó pé ọdún kó o fi wà ń wára lọ fẹ́yàwó lọ kó o ṣe sùúrù farabalẹ̀ wẹ́ni tó fẹ́ fẹ́ lọ́kùnrin ó pé ju kó o fi wà ń wára gán mẹ́nìkan lọ nítorí pé ìwọ obìnrin especially tó bá ti lè gán mẹ́nìkan báyìí ó ti di tó kún bọ̀ kápẹ́ lónìí lóbìnrin fi ọkọ̀ kan wọ́n sì túká lọ́la obìnrin wa ṣe ìgbà ọkùnrin yòókù ẹ̀fọ́ kan bọ́kàtẹ́ rí ló ké sẹ́wọ̀n ọmọ fẹ́ òwú mi òun kọ́ ọ lẹ̀ tó lóbìnrin bá lọ lẹ́yìn ìjọ kejì ọlọ́sẹ̀ ìgbà ló bá lọ bá ní à kẹ́sì máa wo nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ láàrin wa kò tí ẹ̀fọ́ kan fẹ́ àwọn èèyàn máa yinú kẹ́ ẹ̀ ó ti di tòkun bọ ìta gánran mà torí ẹ̀ ló ti jẹ́ pé kó farabalẹ̀ ẹnìkan rìpọ́t àná ó sèyàn wàláhì ó lẹ́nìkan fẹ́hùn àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ra àwọn ọ̀pẹ́ ṣùgbọ́n sí ìyàlẹ́nu àtìgbà tó ń ti wọlé rẹ̀ ló ti kórìíra ọ̀hún ó lè fúnlẹ̀ fún odidi oṣù láì jẹ́ kó sí àsùnwò kí wọ́n á ní àwáwí rẹ̀ ó ní ohun ọ̀mẹ́rẹ́ ṣe lóríṣiríṣi òun yẹn tún ranu ìwọ náà làkọ́kọ́ ọkùnrin tó ń kọ́kọ́ mọ̀ láyọ̀ ó ní lédè kúkúrú òwò nǹkan lọ́tí sáàkọ́ mẹ́rẹ́ ti lóríṣiríṣi ni wọ́n sì lè kọ̀ǹsídà rẹ̀ á àwọn olùdílẹ́ẹ̀mí ní ṣẹ̀fọ́nù lòtì náà ìjẹni tá a fẹ́ fún scholarship ìyàwó tó fẹ́ obìnrin yẹn wá ń sunkún nínú ilé ṣe báyìí ó ti sú òun àwọn bàbá òun ti ní kó wọn mọ́ fọ́ màálù <laughs> ara rú rẹ̀ láti ní kó ọmọ fọmọ alúgbó tó wá síbẹ̀ kó pé wọ́n èkó obìnrin kún bẹ́ẹ̀ wọ́n èkó obìnrin kún bẹ́ẹ̀. bóòlù ń ṣe ní agójì lùmọ̀ lọ́yìn wàlà hàwùlà wàlà quwwata illa billah. tó afẹ́yàwó mi wọn kò fẹ́yàwó mi àmọ́ máa ń ṣèrà mi síbi tá a kiri wa. ètò ìrọ̀lì tìrìtì eléyìí ọ̀wá jọ lójú ó fi wúrà alẹ̀ ńlẹ̀ pàǹdà akáyé ọ̀daràn. látàrí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ tẹ̀sà o nínú súnà nàbì sallallahu alaihi wasallam òun náà tún ni pé àtún lè dẹ́sà sí àfi ká bẹ́lọ̀ kọ́ba ní tẹ̀tẹ̀ tó lóore jù báyàwó la fẹ́ fẹ́ la fẹ́ ní ìdí inú tó fi wá náà hadith Jabir ibn Abdullah radiyallahu anhuma wọn nàbí sallallahu alayhi wa sallam ọkọ àwọn ní báwo làwọn máa ṣe al-istikhara nínú gbogbo nǹkan alábi sọ pé káwọn ṣe gbogbo ẹni tó bá ti gbèrò láti ṣe nǹkan kó ṣe sọ láti rákà méjì tí kìí sọ̀ràn yìí. lẹ́yìn rẹ̀ kó wá ṣàdúà kó ṣàdúà ètò sì da iná ní kó ṣàdúà yìí lẹ́yìn ìgbà tó bá parí àtàyà kó tó di kọ́ sálámà. اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة عمري أو قال عاجل أمري وآجله فأقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فأصرفه عني وأصرفني عنه وأقدر لي الخير حيث كان ثم ربني بي إلي فجاء حديث في إمام البخاري أتوامي جداد بعد أتام سينو بعد أبا pé kọ́lọ́mù ọbẹ̀ ẹlẹ́dàá kọ́bọ̀ àṣẹṣà nítorí pé kìí ṣe gbogbo ń tọ́ba ti rí rogodo náà lẹ́yìn bẹ́ẹ̀ sì ni kìí ṣe gbogbo ẹran tó bá ti funfun náà lọ́ra ọkùnrin ó lè tàn obìnrin jẹ bẹ́ẹ̀ lóbìnrin òun náà lè tàn ọkùnrin mú ẹ lè mọ wá ara yín àti bó o lẹ́nu kíní kejì kóbìnrin tó kú dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àmà bẹ́lọ̀ àmà fọ̀rọ̀ wá síwájú ọlọ́run bákan náà àmà gbàmàrà àmà gbàmàrà nítorí pé ẹni tó bá fẹ́ dágbọ́n yóò sì dákàbàmà nítorí pé afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n wọ̀nyí tẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ níjọ́ tó o bá ti ka ọgbọ́n làákàì òye orí ẹlòmíì tó ọba ti kà fún ọ̀ọ́dà kábàámà tí wọ́n sì ní tọ́ba dání nímọ̀ràn pé báyìí ni o sì má ṣe báyìí tá a wá gbọ́ tá a gbà tá a lò ó kó padà wàá já sí àbámọ̀ ọsẹpẹrẹ oore wà ń bẹ ju pé ká lọ ká lọ kó wàá já sí rere nítorí jọ́jọ́ ọba wa já sí aburú àtàìdá ọ̀dàrí ra rẹ̀ ń jọ́nà. àwọn nǹkan tí èèyàn gbé pamọ́ èèyàn gbé pamọ́. gbàgbájá mo rí mo fẹ́ fẹ́ ẹ bá ń béèrè ibi báyìí ló lóun gbé lọ́wọ́ àwọn tó lè mà bóun wọ́n mà sí. ìrọ̀lẹ́ ti jẹ́ pé àwọn ọmọbìnrin tó fẹ́ lọ́kọ ẹ máa sọ́wọ́ àwò ẹ máa sọ́wọ́ àwò àwọn ọmọkùnrin tó fẹ́ níyàwó ẹ máa sọ́ra sí o torí ẹni tí ń sọ yín tẹ̀yìn ọ̀mà ẹni tí ń sọ yín tí ó mọ̀ pé ẹni tó òun mọ̀ nípa yín wọ́n padà bùkátà rẹ̀ lọ́dọ̀ òun jọ̀ka torí ẹni tí wọ́n lọ bi léèrè kò ní mọ̀ yín pé ọjọ́ kan ń bọ̀ tí wọ́n wá bí òun léèrè ń pa yín torí ẹ ẹ kíyè sára ẹ kíyè sára ẹ kíyè sára tàbá wò wò a rí i pé tá a bá fẹ́ra ẹni tán tá a lọ́kọ tá a níyàwó nínú níta àfojúsùn lórí ipá lọ́kọ àbá níyàwó yìí náà ni ọmọ torí ẹ al-atfalu zinatul hayatid dunya ibi tá a dúró sí ni lónìí abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lé dá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó dákun kó ṣàánú wa kó fún àwọn ẹni tí wọ́n fẹ́ yàwó láti fẹ́ ní ìyàwó rere fẹ́ kó fún àwọn ẹni tó fẹ́ láti lọ́kọ ní ọkọ rere fẹ́ àwọn ẹni tó ti níyàwó lọ́kọ tẹ́lẹ̀ kó làwọn bá kó fi àlùbáríkà sí ìgbéyàwó àti lílọ́kọ wọn aburú ó kéré ni tàbí ọ̀pọ̀ ọlọ́run ọba má jẹ́ ká rí ọlọ́run ọba kó ṣàánú wa ní kọ̀kọ̀ wa àti ní gbangba wa àwọn nǹkan tó lọ́wọ́ bá fún wa ọmọ ni àbí nǹkan míì nínú orí ilé ayé kọ́ lọ́wọ́ bá kó bá àfàlùbáríkà sí àwọn ẹni tó ṣe pé wọ́n ń wojú ọlọ́run wan rawara ra wọ́ra sẹ̀ẹ̀bẹ̀ sí ọlọ́ọ̀dàkùn bá a gbọ́ àdúrà wọn ṣàánú wọn kó dá wọn náà lóhùn pẹ̀lú àwọn ọmọ alálùbáríkà ọlọ́run kó jẹ́ kó dáa fún gbogbo aláyé kó dáa fún oníbèrè ìbéèrè pé ìdáhùn ẹ bá wa ṣe àlàyé nípa bá ṣe lè ṣe jihad ní táìmù àwà yìí wípé bí àwọn ọmọ ìyá tó wà ní Syria Yemen báyé ń pè kọ́lẹ̀ nìyẹn kí ni kátà lè fún àwọn lọ́wọ́ láti dáwà wà yìí oníbèrè ìbéèrè yìí pé ṣé àwọn lè máa gbọ́ kò tán kò tán pé táà máa ṣe nàwà sí lọ́wọ́ káà máa pè rẹ̀ náà tó máa ṣe ìmọ̀ra sí na oníbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ pé kí ni ẹni tí ó ní ọ́sà nínú ọ̀rọ̀ náà yìí ni ó lè ṣe tó jẹ́ pé kò ní kápá àti ìrọ̀mọ́kólú gbogbo àṣíyàmù náà rárá kí ni àwọn ọgbà tó lè ṣe oníbèrè bèrè pé báwo lè yẹn ti máa ṣe dáwà tó dájú lọ báwọn èèyàn oníbèrè bèrè pé àwọn jẹ́ obìnrin pé táwọn bá parí Ramadan fáwọn máa mix àwọn àwọn tìyàmù kan ìgbò meditation pé táwọn abẹ́ gba sáàtì sàwà tí báwọn táwọn ti gbà oníbèrè ìbèrè pé ṣé àwọn lè fi dẹ́rù bá ọmọbìnrin àwọn pé tí yóò bá mójútó irun rẹ̀ àwọn bá fá irun orí rẹ̀ ó pé àwọn jẹ́ obìnrin àwọn òbí àwọn sì fi ń wọ́n ti ń kọjú náà fáwọn láti ṣe nìkà torí pé wọ́n sọ fáwọn pé tí wọ́n bá lè dọ̀bálẹ̀ fáwọn fáwọn ìlú lè ṣe àwọn sílẹ̀ fún àwọn tó bá fẹ́ ṣe nìkà pé kí ni káwọn ṣe ẹ̀dá fún ìfúnṣọ àwọn. níbẹ̀rẹ̀ ìbéèrè pé ṣé ó pọn dandan fún mùsùlùmí ní àti wá oògùn fún coronavirus yìí ní ayé yìí àbí àwọn alẹ́mọ̀ṣẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ oníbèrè ìbéèrè ìfẹ́ dákùn kí ni islamic rìn lórí cooperative oníbèrè ìbéèrè pé àwọn lọ sí masjid wọ́n dẹ̀dẹ̀ parí ìsọ̀lá ni wọ́n ní ṣé ó wà ó jẹ́tọ̀ fáwọn láti láti jọ́ yẹn ni tó yẹ pé ó ń pẹ́tọ̀ láti sọ láti tẹ̀ látara jẹ̀mọ́ tí wọ́n tẹ̀ parí yẹn ìjà àwọn lè jọ ẹni yẹn káwọn kọ̀ntínú ọ̀wà. oníbèrè bèrè pé ṣé àwọn lè gbé eh, whatsapp lọ́wọ́ táwọn bá ń kí tàbí lẹ́yìn náà táwọn máa fi bá nǹkan tó ń kàlẹ̀. oníbèrè bèrè pé ṣé àwọn lè ṣe sọ́lá níbi tí mírọ̀ bá wa gbé tó ń tó pèsè àwọn níbẹ̀rẹ̀ pé àwọn ní ẹnìkan tó ń jẹ́ pẹ̀lú àwọn ní ọ̀dọ̀ àwọn tó jẹ́ obìnrin pé ṣe tó bá ń dáná fáwọn àti àwọn ní máa jẹ́ tó ṣe àwọn ènìyàn ní bèrèbèrè pé sáwọn lè máa ṣe iṣẹ́ ẹnjìníà níbi iṣẹ́ tó yẹ pé wọ́n ń jẹ rìbá bí báńkì sáwọn lè máa ṣiṣẹ́ ẹnjìníà níbẹ̀ bí àwọn bá wọn fún nǹkan sí ní bèrèbèrè pé báwọn làwọn ṣe fẹ́ mọ rìsọ́ọ̀tì ń bèèrè bèèrè pé láfẹ́ bá wa ṣe yàtọ̀ yàbá ṣàlàyé yàtọ̀ láàrin max àti dáórì ń bèèrè bèèrè pé lákùn ṣe pọ̀ tí ó sọ fún mùsùlùmí láti lò pé á káwọn fẹ́ gbé àwọn tọ́lá kan sí oníbèrè bèrè pé wọ́n ní kí ni solution sí ẹnìkan tó yẹ pé ó fẹ́ ìyàwó nígbà tó fẹ́ ìyàwó náà tán ó dìsọ́fà yìí pé àwọn ò ní agbára mọ́ láti kíkà fún fámìlì yẹn pé kí ni káwọn ṣe. àwọn bẹ́ẹ̀ financial oníbèrè bèrè pé táwọn máa ń ṣe sọ́lá lọ́wọ́ tí ẹsẹ̀ àwọn ọba kára wọn ṣètò láwọn tó lálàáfíà pé àwọn dúró nítọ́ pé ẹsẹ̀ àwọn kára wọn tó láwọn náà bàjẹ́ alhamdulilayi oníbèrè ṣe béèrè pé báwo ni jihad tó ti ṣe lè wáyé. ní òde ìwòyí kò láàrin òde ìwòyí àti ayé tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ nípa jihad nítorí pé nínú gbàgbọ́ ahlus sunnah ó náà ní pé jihad ń bẹ yóò máa bẹ láéláé títí ìjọ gbẹndọ kìyàmù wọn àwọn èèyàn wọn lè lẹ lákòókò lílẹ̀ tí wọ́n lẹ wọ́n á lè náà àti jihad dúró eléyìí tó ṣe déédéé pẹ̀lú tó ń ṣe àwọn aláyè tó lẹ́yìn náà àwọn tó jọ tẹ̀sí àwọn náà ti ṣe oríṣiríṣi àwọn ìgbésẹ̀ àti àlàkalẹ̀ eléyìí tí ó lè mú kí ọ̀rọ̀ à di jihad kó má rọrùn. bíi ti tẹ́lẹ̀ mọ́ nítorí pé kìíní kan United Nations kìíní kan African Union European Union kìíní kan gbogbo àwọn nǹkan yẹn so wọ́n ti fi káwọn èèyàn lọ́wọ́ dì ìgbà tó ti jẹ́ pé jihad kò lè fèsì àyàfi kó lórí olórí àwọn mùsùlùmí kó pè wọ́n lọ sí di pé kí wọ́n á jà láti gbé gbólóhùn ọlọ́run rẹ lẹ́dàá wa gbà so olórí ẹyọ kan tí gbogbo apáta náà ti gbà lólórí fún gbogbo mùsùlùmí láyé lónìí kò sí nítorí wọ́n ti sọ àwọn ìlú islam di adiwọlọ kọpẹrìyà wọ́n ti sọ di àwọn orílẹ̀-èdè tó dá dúró pẹ̀lú bọ́dà orílẹ̀-èdè tó dá dúró pẹ̀lú bọ́dà orílẹ̀-èdè tó dá dúró pẹ̀lú bọ́dà débi pé kò sílùú tó lọ lónìí tí ìbá ti ṣe ibi tí a mọ̀ ní orílẹ̀-èdè tó lè sọ pé ìlú mi mo dé yìí tí ọ̀rọ̀ rẹ tí ò ní wá bẹ́ẹ̀ ìbéèrè yọ wá questionable bó ló ti kíra rẹ lọ́mọ country tí wọ́n fún ẹ ní citizenship bí ni wọ́n àbí ọ léèrè bó bá sọ pé àkókò bí wọ́n bá ti ṣe Islam náà ti láyé láyé lọ́lá nílùú mi nígbà eléyìí nínú nǹkan táwọn mùsùlùmí ti sọ ti pẹ́ ni àmọ́ nìsín country ti di nítorí bọ́dà tó bá ti ní citizenship gbàgbé ẹ̀ tó bá ti sọ ìlú islam dì í nísìnyí torí àwọn ẹni tí wọ́n pín wa kéékèèké yẹn náà àwọn náà ní nǹkan fojú sùn ẹ̀ríkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń ṣe jihad tó rọ̀ wá lọ́rùn à ń ní orílẹ̀-èdè kan ni tó lórí bá ti lè sọ̀rọ̀ nígbà tí olúùlú islam bẹ ní almadina gbogbo ibi tí mùsùlùmí wà láyé wọ́n gbéra ìgbà tí olúùlú islam tó tún kúrò níbẹ̀ tó lọ sí ilẹ̀ sham ní damask bẹ́ẹ̀ náà màdó kíkún mẹ́ẹ̀ tó lọ sí baghdad bẹ́ẹ̀ náà tòṣìgbọ́n kò di pé ìlú ń pín yẹlẹyẹlẹ ń pín kétékété ń pín kété ah, ó di pé ẹni tí kálukú bá gbà ló lórí inú gbọ́rọ̀ sílẹ̀ so àmọ́ inṣàlá nínú táwọn Ànábì sallallahu alaihi wasallam ti fún wa nírò ó lọ́ni pé jihad yóò tún wà jihadi ó tún wà so ó lè jẹ́ pé láyé ìwò yìí àwa lẹ ṣùgbọ́n jihadi ń bẹ kò sí ń tọ́parẹ́ kódà tó ń tipa wò sí jihadi wà ìgbàgbọ́ wa nù wọ́n ní ẹ bí àwọn tí mùsùlùmí àwọn mùsùlùmí tí à ń jẹ láwọn kọ́ńtì oríṣiríṣiríṣi sáwọn náà gbéra àwọn lọ sáwọn lọ jà ní rárá o ṣáà tó ní kó gbéra rẹ lọkọ lọ jà o wọ́n lọ para rẹ o wọ́n lọ para rẹ torí pé títí àdìbá wà nísìn irú àwọn ẹni tó wà sórí àtọ̀njà àwọn ẹni tí wọ́n wà ní center forward ńbẹ̀ àwọn ní òdòjú kogun lágbára wọn ọba ká màánà lọ kan àwọn aráàlú tó tẹ̀lé wọn ẹ̀yìn wọn ló tún kàn ló tún tẹ̀lé lé ẹ̀yìn wọn ló tún tẹ̀lé lọ́kàn ló tún tẹ̀lé títí tá débi tí wọn náà wà gbéra pé ti ẹja lọ ilé ìjẹba nǹkan tẹ́yìn lè ṣe tí bá rí kí wọ́n fi àjẹ mùsùlùmí bì kan òun náà ní kẹ́ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ máa fàdúrà o si mba eléyìí òun náà kìí ṣe nǹkan tá a lè fọwọ́ rọ́ sẹ́yìn ó sì ń bẹ nù ràn lọ́wọ́ eléyìí lágbára ní máa gbọ́ àlùkò hàn nígbà tá à ń bá náà fi là lọ kò lè ṣèṣe. tìrìkọ́ náà sọ pé má ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́run ọba kò sí ọkàn méjì sẹ́nìkẹ́ni nígbà yìí àwọn gbọ́ alukurani alukurani tó ń gbọ́ ló fi ń bá náfìlà lọ wọ́n ti pè rẹ́kọ́ọ̀dù tó ń gbọ́ òní lè má rẹ̀ àbí tó bá ti wí ni wọ́n ló wí ṣe eléyìí eré lásán yìí wọ́n ní ẹni tí ó kì í ṣe gbogbo ọ́lsà ni ló pé kéèyàn má ṣe sòyà ọ́lsà tó bá burú débi wípé èèyàn ní lè fara da sòyà òun lèèyàn ó ti torí rẹ̀ lèèyàn ní ṣe sòyà mọ́ àyíwá ṣe kò túmọ̀ sí pé kí ẹ máa bọ́ aláìní àyàfi tó bá ń pín àwọn onímọ̀ọ́sẹ̀gùn ìtọ́jú aláàárẹ̀ wọ́n ti fi yé pẹ̀lú ọ́lsà tí ń ṣe wọn kò lóògùn ọ́lsà tí ń ṣe ọ̀yìn kò lóògùn so ń gbà yín o àjẹ́ pé ọmọ wa bọ́ aláìní dípò sùyàmù ojoojúmọ́ àmọ́ tó fi yọ pé ọ́lùsà ni eléyìí tó ṣe pé ọmọ èèyàn sì lóògùn rẹ̀ ṣùgbọ́n bò kádàrà kí ó lò sí ọ́lùsà yìí abó tí lóko yìí tí ìṣiṣẹ́ débi kọ́ ti bọ́ ọmọ kú ò àjẹ́ wàá máa ka iye ọjọ́ tó gbèsè rẹ̀ nínú wàá san padà lẹ́yìn Ramadan lábẹ́ bẹ́ẹ̀ obìnrin kan olóbìnrin lòun òun máa ń jẹ gbèsè àwọn ọjọ́ nínú Ramadan gẹ́gẹ́ bíi tá a mà tí máa ṣẹlẹ̀ sóbìnrin wọ́n sì fẹ́ ṣe sùyàmù sítì Shawwal lẹ́yìn Ramadan tó wọ́n ṣe láì tí ì san gbèsè ti Ramadan ni àbí gbèsè Ramadan lọ́wọ́ kọ́ san ṣáájú kó wọ́n tó ṣe sítì Shawwal gbèsè Ramadan lọ́wọ́ kọ́ saná nígbà bá san gbèsè Ramadan tán ìgbà náà ló tó wá lẹ́tọ̀ọ́ láti ipe wàá ṣe títẹ̀ ṣọ̀wáàlì torí ẹni bá jẹ gbèsè ọ̀ràn yẹn kì í yan náfìlà ẹni tó bá jẹ gbèsè ọ̀ràn yẹn kì í yan náfìlà wọ́n ní báwo láti máa pèpè lọ sí dẹ́sìn ọlọ́ a máa pèpè lọ sí dẹ́sìn ọlọ́ pẹ̀lú ìmọ̀ qul hadhihi sabili ad'u ila Allahi ala أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أما كل سيدي ẹ̀sìn ọlọ́run pẹ̀lú ìmọ̀ yẹ bá nàbì sallallahu alaihi ima. sọ ọlọ́run nìkan sọ pé eléyìí lójú ọ̀nà tẹ̀mí mò ń pèpè lọ sọ́dọ̀ Allah lórí àmàdájú àmàyéké èmi nìkan kọ́ ni mò ń ṣe bẹ́ẹ̀ o èmi àtàwọn ẹni tó ń tẹ̀lé tèmi á ní ìbámu pẹ̀lú alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam á máa ṣàwòkọ́ṣe ìlànà àwọn aṣíwájú wa rere á máa pèpè lọ sọ́dọ̀ lọ́n á máa pèpè lọ síbi ẹ̀sìn rẹ̀ á sì jẹ́ ẹni tó ní ẹni tó pé ṣe bẹ́ẹ̀ pé ń lọ́dọ̀ gbà ń lọ́wọ́ torí ẹ̀ àwọn òfẹ́kẹ́ nìkan kún yìí àti fi wá nǹkan kan nínú nǹkan lé ayé tó eléyìí ní ìjẹ́ ká jèrè ní ìjẹ́ agbálada tó pọ̀ lọ́dọ̀ Allah àníjẹni tí ń pèpè lọ sọ́dọ̀ ara wa àbí jàmá kan àbólórí kan tó yàtọ̀ sí pa ń pèpè lọ sọ́dọ̀ Allah à ń sì ń pèpè lọ sí orí ìlànà tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa wọ́n ní sáré máa dẹ́rùbọ ọmọbìnrin wa pẹ̀lú ike tí ọba ṣe ń ta ni kó ṣe kó mójútó òun rẹ̀ á gé òun rẹ̀ dànù fún un rárá o níjọ́ àbá ní ṣe àní ti dẹ́rù bá yẹn nítorí pé tẹ̀mí máa ti ń fi tẹ̀ ní ṣe tẹ̀ fi ń dẹ́rù bá yẹn tẹ̀ ń parọ́ nù anábì sallallahu alaihi wasallam ó sì kọ́ alẹ́ kọ̀ pé látàkùrẹ́ pọ̀lọ̀ òkúńtà màdíhà má parọ́ kọ́lá kó sì fún un sáwàdà ni má parọ́ kọ́dà kó ṣe fọ́n sáwàdà lé ìjọba wọn làwọn fẹ́ lọ́kọ àwọn bàbá wọn wọ́n sì kọ̀ láti fi àwọn ẹni tí láti fún fún àwọn ẹni tí oníkálukú wọn wá lọ́tọ̀ọ̀tọ̀ fún ìfẹ́fẹ́ wọn torí kíni gbogbo wọn wọ́n fìdí rẹmi nù dáwò táwọn ṣe fún wọn fún ọ̀dọ̀ bá lẹ̀ wọn nígbà tí wọ́n wá gbogbo wọn garando wọ́n ti tè dúró bí ẹni wọ́n sọ nǹkan mọ́lẹ́yìn ẹni tí ọba sí ní dọ̀bálẹ̀ àwọn ò lè fọ́ ọmọ tàwọn fún un ìdọ̀bálẹ̀ lọ́ba dé lọ́mọ tàwọn bá lọ lé ọkọ̀ a'udhu billahi minash shaitani rajim ó ti wá sọ àwọn àwọn ti mọ́kùnrin lọ lórí tìrìsì ìdọ̀bálẹ̀ yìí náà sáni sá ni wọ́n ń pariwo kí ni táwọn lè tó ẹ sàlàyé fún wa nìyí. ebi yorùbá alára náà mọ̀ pé dọ̀bálẹ̀ ọ̀já mọ̀ kankan ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà tá a fi mú ni lẹ́rú kọjá mọ̀ kankan síbẹ̀ yìí náà lẹ sọ pé ìdọ̀bálẹ̀ èdè tó fún ni ọ̀jẹ̀ ni wà ẹ̀yìn sọ pé ìdọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ ó ti wá jẹ́ tẹ́ni tí ọba fẹ́ ọmọ lọ kọ̀ bá a pa ó gún lọ́sẹ̀ ṣe ń ọba àmọ́mọ́ yín lọ́kọ́ máa fìyà jẹ́ irú ètò ìjẹ táyà mọ́tò kò sí tó burú ń bẹ̀ tóró ti màánà lánàá ó ti dọ̀bálẹ̀ àwọn òbí lẹ́yìn ní ṣètò àmì rẹ̀ kí ló dé tó fi jọ́ pé tí ọ̀já mọ̀ kankan ó mú mú láyà ọ̀pọ̀lọpọ̀ ó fi wá jẹ́ ike ntí ò wúlò tí ọ̀já mọ̀ kankan ni wọ́n sọ di májẹ̀mú àfi tí ọba sọ pọ̀ ọ̀fẹ́ tí ọmọ àtàwọn ọlọ́nkọ́ sànù wa wọ́n ti wá lólódò tí fòdó gbàtara torí ẹjọ́ fọmọ lọ́kọ ọkọ wọn láyé ọkọ wọn láyé abẹ́rẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ gbé ọkọ tiẹ̀ sí ni ọ̀pá ni ọ̀pá hmm. bóyá tí ilẹ̀ bá súnmọ́ máa ń lọ́wọ́ bóyá fẹ́ fẹ́ ni tó ẹ̀mẹ́jọ ọjọ́ tó gbà tí egbé bá rege tí gbèrègè ìgbà náà lẹ́tọ̀ wá gbọ́n hmm. kọ́lọ́mọ́ ti lẹ́nu tó ṣe pé kọ̀gbọ́n àfi lẹ́yìn ìgbà tí nẹ́pà múná lọ. láti wá rí kóra dáadáa sínú àtùpà ìgbà náà ló tó gbọ́n wípé ìdánwò ń bẹ wájú òun láàárọ̀ ọ̀la a'udhu billahi minash shaitanir wọn láwọn gẹ́gẹ́ bíi mùsùlùmí tá a lè wá oògùn fún kòrónà bàbá àjẹ mùsùlùmí bàbá àmọ́ jẹ mùsùlùmí gbogbo wa náà ní torí pé kòrónà ọmọ mùsùlùmí yàtọ̀ jẹ́ gbogbo èèyàn náà ní tí mùsùlùmí bá jẹ́ pọ̀ ló kọ́kọ́ sáré sí àti wọ́ ògùn tọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá ó bá a kà kú à á pé o ṣe gan okú àfọpọlọsẹ okú ìgbéwa lọ́wọ́ sókè nítorí pé tí mùsùlùmí bá jẹ́ pọ̀ ló bá wọ́ ògùn rẹ̀ wá nítorí dájú náà ni pé gbogbo èèyàn pátá iná ni ó gbósùbà rẹ̀ fún mùsùlùmí kò ní ma lórí tí a nìkan ọba mọ̀gùn rẹ̀ kọ́ wá wá àmọ́ tètè tí táwa máa pa nǹkan kan pọ̀ táwa náà máa títí ibo ló lè ṣiṣẹ́ dé àti pé tó ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́ láti máa ṣẹ́wà láìsẹ̀ láì fógun rẹ̀ nu tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn náà ti ní púpọ̀ Nàìjíríà ẹ bá a lò fún ọ wò ẹ bá a lò fún ọ wò àfẹ́ káwọn èèyàn kú má ilé ìjẹba a ti gbọ́dọ̀ gbàgbọ́ kó lóògùn ọmọ èèyàn ò tí ì mà ní torípa nàbì Muhammad sallallahu alayhi wa sallam fi hàn kó má anzala Allahu min daa illa wa anzala ma'ahu dawa ọlọ́run sọ àárẹ̀ kankalẹ̀ àbíkọ́jẹ́ kó sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú ẹ̀ ẹni tó màmá ó sì pamọ́ sẹ́ni tó pamọ́ sí. wọ́n ní kí ni Islam rí sí cooperative àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ti yín ni àwọn tó bá ṣe cooperative jẹ́ ń pè ní Islamic cooperative tó bá ṣe bá ṣe gbọ́ pé wọ́n rọ́ọ̀nù àwọn cooperative yẹn lẹ́yìn náà bá ń rọ́ọ̀nù tí ó níbi àtúnṣe o ó náà ní pé ẹnìkan ti kọ́kọ́ dá fifty thousand lápèjúwe tó bá ti wá tó gbà kan òun náà láǹfààní àti wá yáwó lọ́dọ̀ ẹgbẹ́ yóò lè yá ìlọ́po méjì owó tó ń ti kọ́kọ́ dá bàbá ó ní fifty ó ti láǹfààní àti yá hundred gbàjọba dáwó padà hundred náà ni ó dá padà àmọ́ kò ní ṣèlè lórí ẹ̀ àwọn wá sọ pé islamic náà islamic cooperative so ṣùgbọ́n ọ̀hàn pípé ṣe islamic sábàbí ni pé ìwọ ti kọ́kọ́ yá ẹgbẹ́ lówó kó tó di pé ẹgbẹ́ yàwọ̀ náà lówó wọ́n yá wọn fifty ni wọ́n fi láǹfààní àti yá hundred lọ́dọ̀ ẹgbẹ́ ajẹ́ pé ó ti bọ́ sábẹ́ kọ́rùkùn jàdúránẹ́fà owó tá a yá ẹnìkan lọ́ba wa fàǹfààní wa torí tó ọba yá wọn ò ní yọ yíyá tó yá wọn lóye tó kéré ló fi lóye tó tó ga yá tó eléyìí rìbá náà ni wọ́n kó náà nínú sẹríya ọtọ kọjá pé ń tàn sọ yìí eléyìí jẹ bó ṣe jẹ wọn làwọn ọba sọ láti láti bẹ̀rẹ̀ látàwọn wá dé sí ẹni tó bá ìmáàmù náà láàrin tí èdèkó náà gba láti bẹ̀rẹ̀ ó dìde ó ń pè sọ láti rẹ̀ táwọn lè tò lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí máàmù fóun jẹ́ lè máàmù apá kan nínú àwọn olùmọ̀ wọn ní kò burú tó ṣùgbọ́n táwa rí òun náà ní pé kọ̀tọ́ tó bá dé jẹ́ pé ẹni tí ń bá sọ láti lọ òun jẹ́ ẹni tí ò bá láti bẹ̀rẹ̀ pípé ní pé tiẹ̀ wọ́n yà sí kọ́mà ni ló bẹ̀rẹ̀ sọ láti tiẹ̀ ilé ìjẹ̀bù sì jẹ́ wọ́n ní táwọn lè máa gbé alukur'ani lọ́wọ́ lẹ́yìn imam nínú sọ láti tarawih kí la fẹ́ gbé lọ́wọ́ tó ṣé màá mọ̀ ọ̀há kí ó ti ń kà dáadáa ni àbí ó ní kí ẹ gbé lọ́wọ́ kẹ́ fi máa tún ṣe tó ń bá tàbíkù ọ̀jẹ́ kanu méjèèjì kí la fẹ́ gbé lọ́wọ́ tó ṣe fẹ́ ṣèdánwò fún lè máa mọ̀ ẹni ẹ fẹ́ gbọ́ bí ṣe ń kà ní ah, ẹ sọ yàn dìgbà mí mo fẹ́ kọ́ kí ẹ sọ dìgbà mí torí ní ti à ń sin lọ́nà nítorí tó bá gbé al yẹn lọ́wọ́ yóò padà kó àìrójúbọ̀ yóò kó àìrójúbọ̀ nípa pé ó rí i pé kọ́mọ́ jábọ́ kọ́mọ́ jábọ́ iná ní tó kù tó máa dùn so lábẹ́ bẹ́ẹ̀ o ò ní ìdí láti gbá alukur'ani lọ́wọ́ àwọn tó wá pé wọ́n ní lè má mú o sì hákéw tó o fẹ́ kà o sì fẹ́ pẹ́ lórí ìdúró kò sí nǹkan tó burú pé kò gbé alukur'ani lọ kó o máa ṣe àyọkà nínú rẹ̀. wọ́n ní sáwọn lè máa ṣe sọ́láàtì ní ibi tí. dengi ti wà níwájú àwọn kò yẹ nítorí pé dengi yẹn yọọ máa jẹ minal mulhiyat nínú àǹkan tí yọọ máa fa ọpọlọ rẹ kúrò níbi sọláàtì yẹn tó fi jẹ́ pé nǹkan míì gbogbo àwọn àlékún kan wà lẹ́ẹ̀kẹ́ rẹ tẹ́lẹ̀ tòtò bá wá ń ti lọ tó ń wo dengi yẹn lọ́wọ́ àwọn ah, ah ah ah ọ̀dà àti tí tó bẹ́ẹ̀ náà ni ìgbà náà lọ́ máa ríra rẹ̀ ní ah, mo ti sanra tó ṣe àlá wà tó láti màládé òfin bá fẹ́ ti sọ̀lá gbogbo kẹtí ọba falà tẹ̀yàn kò ń di sọ̀lá ẹ̀ gbọ́dọ̀ jọ wà jọ wà ṣe nítorí pé yóò fi àwòrán rẹ̀ hàn ẹ̀mẹ́jọ wà nítòsí nítorí pé ọbẹ̀ nìkan tí máa mú làákà yín wọn lóbìnrin kan ń gbé lọ́dọ̀ àwọn kẹsì ìyàwó àwọn tó lè máa dáná bá àwọn káwọn máa jẹ pàápàá jùlọ nù Ramadan yìí kọtọ kọtọ obìnrin olóbìnrin àtọkùnrin ọlọ́kùnrin ọlọmọdé ara ó lè ran bọ́ǹbù lọ́wọ́ kọtọ torí dèrè kí wọn fẹ́ máa dáná fún ọtí gbàtí wọn bá ti jẹ́ pé ọ̀fẹ́ níyàwó kí wọn fẹ́ máa jóúnjẹ rẹ̀ sí so a sì dúpẹ́ kọ́lọ́ kẹ́kẹ́ bí ọ̀rọ̀ tó sọ ní ìsìn òfin hàn pé wọ́n níyàwó. ó sì tún hàn kóbìnrin náà lọ́kọ kí ló burúkú ẹ fẹ́ra yín kí rọmọdọ́nà yóò tó di pé ọ̀dà méjì ẹ lè so yìí kíkẹ́ gbàgbé so ó ní à ah, no no no ok kò wú ọfẹ́ yàwó àmọ́ oúnjẹ rẹ̀ ó dùn so tó fi sábúrò ti tẹ̀lẹ̀ náà nù lẹ́yìn náà àbúrò máa jọ gbé gbàtẹ́ sọ̀dáràn àwọn òbí mi náà kọ́ wọ́n á fi ọmọ wọn lẹ̀ wọ́n ó túlẹ̀ ikú kọ́ lọ́ọ́ máa gbé pẹ̀lú ọkùnrin tó lòun fẹ́ fẹ́ òun náà lákòókò fi fún wọn á lọ́ọ́ máa gbé pẹ̀lú rẹ̀ lábẹ́ òrùlé kan síbẹ̀ ní ti màkọ́kùnrin kan obìnrin kan wọ́n dìjọ ń bẹ láyè kan lábẹ́ òrùlé kan ṣetán ni ó sì kẹta wọn ẹ̀mọ yóyún ẹ̀mọ ya ṣe mẹ́sẹ̀ Ramadan tó yẹ kéèyàn ó ṣe tọkàntọkàn. Ramadan tó yẹ kéèyàn ṣe lẹ́ni tí ń bẹ̀rù Ọlọ́run wá àjọ pé zina ló ń fi òru àtọ̀sán tiẹ̀ sí ìjà bẹ̀rù Ọlọ́run ilé ìjọba ṣe jẹ́ wọ́n ní bí wọ́n bá ń ṣe ẹnjìníà bí wọ́n lè máa bá wọn ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń ṣe pẹ̀lú rìbá gẹ́gẹ́ bí báńkì lára torí bọ́lá ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ran yín lọ́wọ́ lórí àti máa tẹ̀lé ti Allah ẹ sì máa ran yín lọ́wọ́ lórí àti máa páyà Allah kìí ṣe lórí ẹsẹ̀ lẹ́ẹ̀ máa ran yín lọ́wọ́ ọlọ́ọ̀ni ọ̀tọ̀ ẹ sì gbọ́dọ̀ máa ran yín lọ́wọ́ lórí àti dìtẹ̀ tẹ̀lé ìjẹba nítorí ẹsẹ̀ ìdìtẹ̀ mọ́fin ọlọ́run oníkọ́yọ́ pé wọ ilé rìbá ló ń bá ṣiṣẹ́ wàá má wọ télọ̀ náà lásán ni ọ tí wọ́n máa kówó sí ọ̀daràn ni ọ́ ìwọ nísìnyí pẹ́ńtà ni ọ́ wọ́n lọ bá wọn tún báńkì kù ọ̀daràn ni ọ́ bẹ́ẹ̀ náà ni electrician bẹ́ẹ̀ náà lẹni tó ń tún fíríjì ṣe ẹni tó ń tún yá kọ̀ǹdíṣàn ṣe ẹni tí ń gbálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn lábẹ́ òfin ọlọ́run ọba wa wọ́n ti ṣe nǹkan tó sọ wọ́n dẹni tó dáràn nítorí pé náà ti ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ àrìbá kọ́ lọ́n sànù wa wọ́n ní báwo làwọn ti ṣe rí èsì istikhara táwọn bá tiẹ̀ ṣe èsì rẹ̀ òun náà ní kó rí pé ọkàn rẹ̀ balẹ̀ sí nǹkan kan nu méjì torí táwọn máa ń ṣe istikhara ẹbí àdó àtàkà yẹn tí wọ́n bá dárin kan bẹ̀ ibi tẹ́ ẹ sọ pé wọ́n lọ bá mọ̀ pé nǹkan yìí nǹkan yìí ìyẹn ni pé ntọ́ fẹ́ dáwọ́lé wàá dákọ̀ rẹ̀ orí ni ọ̀jẹ̀ fún ọ láyé àti ní ìgbẹ̀yìngbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́wọ́n bá kó dé kó bọ́ sí i. ajẹ́ pé ṣé ṣé ọjà tí wọ́n ti lọ mí kí n máa wá gbà kí n máa gbàgbà tá a rè sórí ní ọjà sí fún mi àbá burú tó o ti sọ́nà àdó àrẹ̀wọ́ lọ ọjà tó fẹ́ máa gbé fún mi sórí ní ọjà sí àbá burú. So, ọkàn rẹ wá balẹ̀ sí pé kọ́ máa gbà á àjẹ́ pé ọlọ́run ti fi hàn pé orí ń bẹ́nu kọ́ máa gbà tà ọkàn rẹ ń ṣe hílàhílo lórí gbígbà tà àjẹ́ pé ọlọ́run ọba ti fi hàn pé má gbà tà torí o lè má parí rẹ̀ lálàáfíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí balẹ̀ ọkàn àtà ìbalẹ̀ ọkàn ó ti tó lánàá wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin almahar àti dawri so èdè oríṣi méjì lélẹ́yìn so mahar èdè lárúbá dáwọ́rì english so wọ́n fẹ́ túmọ̀ mahar òun náà ni wọ́n pè ní dáwọ́rì àmọ́ tó bá tó béèrè tá à ń béèrè ni pé kí ni yàtọ̀ láàrin ọ̀sọ̀dà àti almahar so a sọ pé nǹkan kan náà tún lọ náà tòtòrò pé èdè lárúbá méjèèjì àmọ́ pé kí ni yàtọ̀ láàrin ọ̀sọ̀dà àbí almahar àti dáwọ́rì kí ni yàtọ̀ nǹkan sí wọ́n pọ́s àwọn kọ́ làwọn dá lẹ̀ o táwọn lọ́ọ́ máa gbowó ń bẹ̀ báwo ni. ìdájọ́ rẹ̀ dà jẹ́ bíi ti báńkì nítorí pọ́n náà àwọn náà wọ́n bèèzì ẹ̀ lórí èlé èlé èlé táwọn náà ń gbà yẹn. tó a sì mọ̀ pé tí Islam bá ṣe nǹkan kan léèwọ̀ a máa fúnlẹ̀ mọ́ a máa fúnlẹ̀ mọ́ tí nǹkan yóò fi dàbí ìgbà tí ò sí ma. ìwà sí pé a máa sílẹ̀kùn fún a máa gbà láyè a máa gbà láyè a máa gbà láyè yóò fi wá di pọ́ gbalẹ́ ó tún gboko torí ẹ̀ ló ṣe jẹ́ pé kẹ́ ẹ má ní transaction kankan pẹ̀lú rẹ̀ ńlọ dáàbò báńkì tẹ́lẹ̀ náà haram ni ẹ̀ tó wá ń fẹ́ lójú sí i tòtò bá ma lórí báńkì tó ti wà ń jò la lè parí kátó wá pé pos ẹ̀sìn fi kàn. wọ́n ní kí ni ọ̀nà àbáyọ fẹ́ni tó ti kọ́ fẹ́yàwó ìyàwó tó wá dọ́dọ̀ rẹ̀ kó tó wá rí pé káì fún wọn lágbára owó tó ń fi lè máa tọ́ obìnrin yìí máa kí ló dé tó bí wáyé tó ń wà sí àwọn òṣèkà ló tó mà ó ti bó olójú ó ti dá méje ó dájú pé èèyàn burú èèyàn burú wọ́n sọ pé wọ́n ọ̀mà ọ̀mà pé wọ́n lágbára àà ebi lé làwọn òkà tó kẹsàn-án rò ilé làwọn òkà tó sọmọ ló fọ kí ló dé ìwọ òwò ilé tó fi fẹ́ yà wò ọmọ yìí tó ní lápò tàbí jàǹbá ò ló gbé sí láàrin ìgbà tó fẹ́ yà wò sóni tó fi wá jẹ́ pé wàá rí gbàgbára rẹ̀ ò ní ká mọ́ o ti bọ́ ọmọ ọlọ́mọ la o ti síbi rẹ̀ o ti ríbi rẹ̀ ọwọ́ ni i'm very sorry sorry for yourself obìnrin ti tẹ́tí ọlọ́run kò síbi tó gbà kò jẹ́ yọ nítorí pé olú eléyìí tó má gbà fún ike kọ́kọ́ lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n aburú ńlá ọ̀mà tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ náà máa fi rọ́ọ̀sì kẹwọ́ lẹ́yìn ìgbà tó má ti fi obìnrin kankan kiri kí ìyá àmọ́ bínú mímọ pé kò sówó tó nǹkan kó tó di pé mo fẹ́ ẹ̀ hmm islam ọgbà kan máa fa àwọn èèyàn ṣe experimental work torí ẹ kéde bá ní ayẹrí eléyìí ti dé ti dé o ọlọ́run ràn ọ́ lọ́wọ́ ó di ẹrù rẹ̀ ó di ẹrù rẹ̀ mẹ́rù rẹ̀ kò sọ̀rọ̀ pé mi mi mọ̀ pé mi lówó kan olówó olówó náà ló fi lọ fẹ́ ọ ṣé sọdá kiri wọn láwọn fún ọ ní àbọ̀ tán owó wà náà kí wọn ní tó ń sọ ní fọgbà fún ṣerú ẹ̀ sọmọ tiẹ̀ náà àbáǹtí rẹ̀ àbábúrò rẹ̀ mọ́mì rẹ̀ náà rọpò lẹ́yìn ìgbà tí dáàdi ẹ̀ kú tó ọkọ ẹ̀ wá sọ pé i'm very sorry lẹ́yìn ìgbà tó ti rí gbogbo tí ó rí lára tọ́nu i'm very sorry i cannot cope. you cannot go ó tó bẹ̀ ẹ̀rẹ́ ìjẹ́bú ti jẹ́jẹ́ rẹ̀ wọ́n ní sáà lè ṣe sọ́lẹ́ẹ̀tì lẹ́ni tí wọ́n máa fi àwọn àlàfo lẹ̀ àlàfo lẹ̀ láàrin ara wa pé látàrí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní ìsìnkú lọ́nba kakó lẹ̀ pé irú coronavirus tó àkọ́kọ́ ni pé ẹ rí i pé nínú Islam Islam ọ̀gbà kẹtù sáfúbẹ̀ nítorí pé wọ́n máa ń sọ pé ẹ má fi àlàfo sílẹ̀ fún aṣẹ́tàn tòkí àná tó máa sọ láti dẹ́yìn wá ń ṣe jẹ́ pé gbogbo àlàfo náà lè fi sílẹ̀ fún aṣẹ́tàn kò nítumọ̀ rẹ̀ làwọn olùmọ̀ sọ pé kàkà táwa máa ti sọ láti wá bẹ́ẹ̀ tó ní kálukú sì máa lọ ilé kọlọ dàtẹ torí pé eléyìí nǹkan ní sọláàtì jamaa sọláàtì eré ni sọláàtì jamaa ọ̀tọ̀ sọláàtì eré ńlẹlẹyìn nítorí pé nínú tó gbà lérò pẹ̀lú jamaa ó náà ní kí ẹ má fi àlàfo sílẹ̀ fún àṣẹkọ ṣe lẹ́yìn náà bóun lẹ ti ń lọ mọ́ṣáláṣí náà ló kọ pé lọ sí irú jamaa báwọn nígbà tí ẹ máa ń gbé lílọ yín tó mẹ́tíláṣí lásìkò tí a wà nínú rẹ̀ yìí kò ní fún yín ní ẹ̀ lè láǹfààní pé mọ̀ pé lágbájá àárẹ̀ yìí ń bẹ lára rẹ̀ yàtọ̀ sí lágbájá ẹlẹ́ẹ̀kejì òun náà tún ni pé ẹ tún ní garanti pé ibi tẹ́ bá ti pín tẹ́tẹ́ lọ́run ti sọ láti yẹn agbófinró kan bíi ọlọ́pàá bíi sọ́jà wọn ò ní ya wá bẹ̀ wọ́n tún máa lù yín kí wọ́n máa kíkẹ́ máa fò máa bẹ́ bí ọ̀pọ̀lọ̀ so nítorí délé kálukú ti sọ láti inú ilé kò sí wàhálà because eh, ẹ sì rí pé ẹlòmíì náà kí ti pẹ́sìn náà lọ jà lọ́dọ̀ rẹ̀ lọ títí torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fàlásọ́ dàkọ̀ ní wàlásọ́ ńlá àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yéé ṣe sọ láti tẹ́lẹ̀ náà yéé ṣe sọ láti tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ ọlọ́ǹgàn ọjọ́ òtọ́ rí lójú ẹ̀ àmọ́ àṣejù pé a ẹ wàá sọ fún kámẹ́sì islam wa mọ́ islam wo ló ń ṣe tẹ́lẹ̀ torí ẹ ẹ lọ sí sọ láti inú lẹ́yìn kò sí wàhálà náà. eléyìí jẹ́ ìparí àwọn béèrè tí wọ́n béèrè subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you.